الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن اهتدى بسنتهم إلى يوم الدين قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى عن نقص أي نقص الأركان إذا نقص المصلي ركنا من صلاته فإن كانت تكبيرة الإحرام فلا صلاة له سواء ترك عمدا أم سهوا لأن صلاته لم تنعقد وإن كان غير تكبيرة الإحرام فإن تركه متعمدا بطل صلاته وإن تركه سهوا فإن وصل إلى موضعه من الركعة الثانية لغيت الركعة التي تركه منها وقامت التي تلي مقامها ولم يصل إلى موضعه ولم يصل إلى موضعه من الركعة الثانية وجب أن يعود إلى ركن المتروك فيأتي به وإما بعده وفي كلتا الحالتين يجب عليه أن يسجد للساوي بعد السلام لم يدبفون الله سبحانه وتعالى أتي طريقاتك ونشاء الله محمد صلى الله عليه وسلم لين أتكتا في أمال عيوره لين شكلوا àdínkù tí ń ṣẹlẹ̀ síyàn lórí irun a ti ṣàlàyé àlékún ní pàtí ẹlẹ́ẹ̀kejì lọ́kùsọ́lọ́ ọ̀rọ̀kẹ́rìn nínú mú tí mo wá nìyẹn àdínkù tó ṣẹlẹ̀ lórí àwọn àrùkárì ń láfi ṣàlàyé fún ara wa ní pàtà àkọ́kọ́ lórí àwọn ìyọ̀nkà tí àrùkárì sọ láti ṣe tí àdínkù bá ṣẹlẹ̀ síyàn lórí àwọn àrùkárì sọ láti tó bá ti pé takbiratul ihram ni irú ẹni yẹn kò ní ìrun rárá sawa'an tarakaha amdan am sahwa ó máa máa wọ̀run láìsí takbiratul ihram ni àbúgbàgbéra kò ní ìrun yánà salatahu lam tanaqid torí pé ìrun rẹ̀ kò takókó ìtakókó tí wọ́n gbà lérò ní pé ìtakókó dídá rẹ̀ kò ní àlàáfíà wà nǹkan ghayra takbiratul ihram ṣùgbọ́n tó bá ṣe wípé kìí takbiratul ihram ló bá dínkù nínú àwọn orígun wọ̀nyí fantarakahu tamfa'amidan batalat salatuhu tó bá máa máa gbèjú lẹ̀ tí ò ṣe ìrun rẹ̀ bàjẹ́ fantarakahu sahwa tó bá ṣe kó wá gbèjú lẹ̀ ní gbèjú lẹ̀ ẹni tó gbàgbéra ni فإن وصل إلى موضعه من الركعة الثانية لغيت الركعة التي تركه منها tó bá kírun dé ààyè ibi tí níraka ẹlẹ́ẹ̀kejì ìraka àkọ́kọ́ nìkan ẹ̀ ti ṣẹlẹ̀ kò ní bá àwọn èèyàn jẹ́ fún ara ẹ̀ wọ́n tó bá ti lè kírun dáyé ibi tí irú tó gbàgbélẹ̀ tó wà rọ́kà àkọ́kọ́ tó ti gbàgbé yẹn yóò kánṣu ẹ̀ lápòjúwe rùkúrù ni allahu akbar òkè fatiha òkè sura tẹ́kùlọ rùkúrù sáhàwàn látara gbàgbé ó bá lọ sujud ẹ̀pẹ́ orígun méjì gan ló fi ilẹ̀ ó fi orígun lọ rùkú kalẹ̀ àti dúó padà ó bá lọ sujud فإن وصل إلى موديع من ركة ثانية yóò máa kí òun rẹ̀ lọ bẹ́ẹ̀ kò tó bá ti wá débi rọ́kà ẹlẹ́ẹ̀kejì tó dá ìbí tẹ́kù sí rùkú yẹn yóò wá rákà tí à ìgbẹ̀yìn ní wò pé rákàwá ti di méjì ṣùgbọ́n yóò kánṣó ọkẹ́ alákọ̀ọ́kọ́ yóò fẹ́lẹ̀ kejì yóò fọ́rọ́pò ti alákọ̀ọ́kọ́ wà kọ́ ọmọ ti lẹ́sì tẹ́lì mà kọ́ ọmọ ha rọ́kẹ́ àkejì yẹn yóò wá wà nípò rọ́kẹ́ ṣùgbọ́n tó bá ṣe pé orígun èyí tí ó gbójú lẹ̀ látara gbàgbé yìí tí ò bá ti ìdáyé ibi tí orígun yẹn wà ní mọ́wọ́kẹ́ ẹlẹ́ẹ̀kejì ó di ọ̀ràn yàn kó padà sórí igun tó tó gbójú lẹ̀ ó ti yé wa báyìí fàyàtì bí i wàbìmọ̀ bá ẹ̀dàhù yóò wà mú orígun yẹn wá yóò wà mú orígun ní ìlẹ́yìn yẹn tó tún kàn yóò tún mú wá وفي كلتا الحالتين يجب عليه أن يسجد للساوي ولا السلام níbi kéṣìsì méjèèjì ó dọ̀nà yàn lé lórí kó forí balẹ̀ ní forí balẹ̀ ẹni tó gbàgbéra lẹ́yìn sálámà ìsáàlù dáàlẹ́kì àpẹẹrẹ tí wọ́n mú wá lórí eléyìí shakhsun nasiya sayyidata thaniya min rọ́kẹ̀lẹ̀ òòlà ẹni tó gbàgbéra àti forí kẹlẹ̀ lẹ́ẹ̀kejì níbi rọ́kẹ̀ alákọ̀ọ́kọ́ ìforíkanlẹ̀ àkọ́kọ́ nìkan ló kàn ṣe ó yẹ kó jòkó kó wá foríkanlẹ̀ lẹ́ẹ̀kejì ó wá gbàgbé fàzákẹ̀rọ̀ záàlìkì wọ́wọ̀ jáàlì sún bẹ́nà sàjìjàtẹ́ ní fẹ̀rọ́kẹ̀ sàníyà ó wá rántí lásìkò tó jòkó láàrin ìforíkanlẹ̀ méjèèjì tí ń bẹ̀lú rákà ẹlẹ́ẹ̀kejì ń gbọ́dọ̀ foríbalẹ̀ lọ́rọ̀kẹ̀ aláàkọ́ yìí ní foríbalẹ̀ àkọ́kọ́ ó ti gbàgbé ó lọ sí òkè ó lọ mú rọ́kà ẹlẹ́kìí wá rọ́kà ẹlẹ́kìí tó wá mú wáyé orí ìjókòó láàrin ìsùjúdù méjèèjì yẹn ló wá wọ̀lú wá rántí wípé ah nígbàtí rọ́kà àkọ́kọ́ tí wọ́n kọ́ kí ìsùjúdù mi ò mọ̀ pé méjì àbí sájídà mi ò pé méjì fatulghar rak'atul ula rọ́kà àkọ́kọ́ yẹn tó lọ́rọ̀ wọn kàńsù rẹ̀ wataqumu thaniyatu maqamaha rọ́kà lẹ́kẹ̀jì tó ti wá rántí yẹn òun ló fi rọ́pò rọ́kà alákọ̀ọ́kọ́ fayatabiru harbọ́kà àtàlùhùlà yóò wá kọ̀ sí dàrí ní rọ́kà àkọ́kọ́ wa yukmilu alayha salatahu yóò wá padà wá parí lórí márùn-ún bẹ́ẹ̀ sì ni rí sense of the matter wákà mélòó tọ́yẹ ọ̀rùsẹ́lẹ̀mú ìwà sálámà sọmọ yẹ́sìrì lè sáwé ọ̀rùsẹ́lẹ̀m ìwà fúrúbalẹ̀ ìgbàgbéra ìwà sálámà tí ń jẹ́ kí náà pàdé wọ̀mẹ̀sẹ́lẹ̀ náà kọ́ àpèjúwe míì tó tún jọrú ẹ̀ ṣẹ́fún nẹ́sì àṣẹ́jìdára sẹ́niya wàlùjùlọ́sà kọ́bùlà àmì ọ̀wọ́kì àtìlẹ̀ òòlà ẹni tó gbàgbé àti forí balẹ̀ ẹlẹ́ẹ̀kejì àti ìjókòó tá a máa ń jókòó ṣáájú rẹ̀ ìjókòó àárín sájídà méjèèjì ní ọkà àkọ́kọ́ ẹ bá forí balẹ̀ á jókòó á sì rọ́bì fúrílé ká tó lọ rọ́kà ẹlẹ́ẹ̀kejì ìjókòó yẹn gan kò tiẹ̀ rántí ẹ̀ ó kàn lọ sókè ní fàzákàrọ̀ dáàlì kẹbàdà àǹkọ́mọ̀ mí nà fi rọ́kà sáàníyà bó ti padà sókè bada ń kọ́ mọ̀ mílọ̀ rùkú ó padà sókè ó ti ké fásí àtàn ó lọ rùkú bó ti wá lọ rùkú tó padà sókè tí ó lọ sájídà lọ sùjúd ló bá wá rántí wípé bí sájídà ní méjì ní fa yarud yóò padà torí pé kò tí bá dé ààyè sájídà yẹn padà bí sájídà yẹn kò tí débẹ̀ ó sì ń bẹ lórí rùkú sájídà ẹlẹ́ẹ̀kì lórí rùkú rọ́kà ẹlẹ́ẹ̀kejì ni yóò padà wàyẹ́gìlis yóò jòkó wàyẹ́sjùd tó forí kalẹ̀ thumma yukmilu salatahu lẹ́yìn náà yóò wà pé irun rẹ̀ wà yóò sẹ́lẹ̀m yóò sálámà thumma yasjudu lis-sahwi òsẹ́lẹ̀m lẹ́yìn náà yóò wà forí balẹ̀ ti ìgbàgbé yóò wà sálámà kí ló lè fi rí bẹ́ẹ̀ ni wípé kò tí ìdí àyè ibi tí ìgbàgbé àkọ́kọ́ ti ṣe kálọ́ bá ti débẹ̀ ni kò ní necessary kó tún padà sókè mà sájídé àkọ́kọ́ nírọ́kà àkọ́kọ́ nígbàgbéra yẹn ti ṣe ó lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì ó ké fátíà tán yóò ké sóòrọ̀ láti ìsè ibi táti ké ụrọ kí fàtí àtàn olórùkú òkú yẹn ló padà sókè kó mọ́ lọ sùjúd ló bá rántí pé ah ó dàbí gbà wípé mi ìmọ̀ sí fájídà pé méjì ní ọkà àkọ́kọ́ lè máa ń ṣẹlẹ̀ dáadáa lọ́pọ̀ ọgbà sọ́lù mi ò ní lọ sẹ́lẹ̀ kẹta lórí tó sẹ̀sẹ̀ wọn alẹ́ àná oníṣẹ́tọ̀ yáwùdó ẹlẹ́ẹ̀kejì yẹn alákọ̀ọ́kọ́ yẹn ló kàn lọ sókè ní lérò wípé rákà ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ bá wá mú ojú àdínkù wá bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò ní sọ pé ó dìgbà tí má dé orí ibi ìfèsì sájídà yẹn ara yóò lọlẹ̀ ni yóò jókòó tó bá yẹ kó jókòó kó forí kẹrẹ̀ ní forí kẹrẹ̀ tẹ̀síáhùdà àkọ́kọ́ kí ṣe yóò padà wá pé irun rẹ̀ tó bá pé irun rẹ̀ tán yóò sálámà tó bá sálámà kó pé irun tán yóò wá sí yúdù sáà yóò wá sálámà kó jáde kúrò ní orí irun ilé náà jámọ̀ wípé kọ́rídà kan tó gbajúmọ̀ wípé téèyàn bá ti dín irun kù ó ní kọ̀bílé téèyàn bá lé irun kún ó ní bàrí kése gbogbo òṣìṣí kése gbogbo kíni eléyìí ní ìsìn àdínkù ni kí ni tí ó fi san máa hmm? dín náà hmm. ṣùgbọ́n àpàdà sun wọn àpàdà kan àlàyé ìwájú ṣáàlá so Imam Muraysi naqsul wajibat wọ́n ti yanjú ọ̀rọ̀ arkan eléyìí àwọn ọ̀ràn ìtaka fúnra wa lẹ́ẹ̀kan tó bá ti pòun ní àdínkù bá ti bá wa idha taraka al-musalli wajiban min wajibati as-salah muta'ammidan batalat salatuhu ẹnikẹ́ni tí ń kírun tó bá máa ń máa fi ọ̀ràn àyàn kan nú àwọn ọ̀ràn yìí kalẹ̀ tí ò kí ó máa má nìyẹn bátọ̀lẹ́ sọ́lá àti òun rẹ̀ òun rẹ̀ bàjẹ́ wàyín kánà náà sì yẹn ṣùgbọ́n tó bá jẹ́ ní tó gbàgbéra ni wàzàkárọ̀hù kọbùlà ẹ̀yìn fàárí kọ mahalla hùmìnà sọ́lá ó wá rántí ṣáájú kó tó fi ààyè rẹ̀ kalẹ̀ níbi ìrún tó kí àwọn ọ̀nà yẹn ń ta kà fúnra wa ní part one ìdánilẹ́kọ̀ọ́ yìí gbogbo àwọn ọ̀ràn yẹn èèyàn gbàgbéra kò ṣe é ṣùgbọ́n tó kù níbi irun tó ń kí yẹn ló rántí wípé á ní ìmú kan wọn náà wàyí bá tó sọ̀rọ̀ ìhà àlẹ́ yìí yóò kàn mú yẹn wá ni kò وإن ذكره بعد مفارقة محله قبل أن يصل إلى ركن الذي يليه رجع فأتى به ṣùgbọ́n tó bá ti pọ́ rántí ṣáájú kó tó fi ààyè yẹn kalẹ̀ ààyè tí wọ́n rí fáà sí níbi eléyìí kí sí bó ti kúrò lórí ìrun o orí ìrun náà ló wà ló rántí yóò ti mú wájúbà yẹn wá ṣùgbọ́n eléyìí nìsín ó ti kúrò láyè yẹn yóò padà síbẹ̀ ó jọ irú àkọ́kọ́ yìí náà ìta àsàlẹ́lá yìí yóò padà síbẹ̀ yóò mú ọ̀ràn yìnyẹn wá thumma yutmiru salatahu wa yusallimu thumma yasjudu lis-sahwi wa yóò pé irun rẹ̀ yóò wá sálámà lẹ́yìn sálámà yẹn ó wà forí kan lẹ́ ti gbàgbéra yóò wá sálámà kí ló náà sì ń jẹ́ náà wa ṣùgbọ́n tó bá rántí ọ̀ràn yẹn yìí báyìdàwò sóòlìhì ìlàrókìní lẹ́rìyẹ̀lìhì ó wá rántí ọ̀ràn yẹn yìí lẹ́yìn ìgbà tó ti dé orígun tó tẹ̀lé ọ̀ràn yẹn yẹn sákọ̀tọ̀ ọ̀ràn yẹn yẹn ó ti kò ní kò rántí ní kòrò ìgbà tó gbàgbéra ọ̀ràn yẹn yẹn ó ti kú lórí ẹ̀ ó ti bọ́ sórí orígun míì nínú òrùn ló wá rántí kò ní padà sórí ọ̀ràn yẹn mọ́ ọ̀ràn yẹn tó tẹ̀lé orígun tó tẹ̀lé ọ̀ràn yẹn lòun mú wa so wájibù yẹn sáàkù ti bọ́ òun ti jábọ́ fún kò ní kọ̀nsídà ẹ̀ mọ́ fàlàyẹ́rì jì ìrẹ́ ìhì kò ní padà síbẹ̀ mọ́ wọ́n yẹ tẹ̀mí àti yóò kàn máa rẹ̀ lọ wọ̀yẹ́sẹ̀rẹ̀ lè sáwí kọbùlà áyín yóò wá forí balẹ̀ ti gbàgbé sáájú kó tó sikí ni sálámà kí ni yẹ ti yìí lè sáwí alkọbùlẹ̀ ẹmọ yóò sọ ní fàtìtì kan wípé wọ́n bá ti múrò àwọn ọ̀rọ̀ yìí ń mọ̀ àmọ́ àpèjúwe wá fún wọ́n ní misalu zalik àpèjúwe eléyìí shakson èèyàn kan tí ń tírun rọ́fà mí na sùjúdì sáà ni fèrọ́tà sàníyà ó gbórí kúò ó gbórí dìde níbi sùjúdì ẹlẹ́ẹ̀kejì níbi rọ́kà ẹlẹ́ẹ̀kejì ìyẹ̀kúmọ̀ ilẹ̀ sáàdìsà láti dìde lọ rọ́kà ẹlẹ́ẹ̀kẹta náà sì yẹn التشاهد الأول ناسيا التشاهد الأول لأن تنبع بيرا تشاهد على كوكو ويكو جوكو ṣáàdà aláàkọ́ kó mú wá kó tó lọ sí rọ́kà àfáàlìsà àmọ́ gbàgbéra ó kàn lọ bẹ́ẹ̀ ni fàzákàrọ̀ kọ́bùlà yẹn hop ó wá rántí sáyé kó tó balance lókè fa innahu yastaqiru jalisan thumma yukmilu salatahu wala shay'a alayhi lẹ́yìn náà yóò pè ìrun rẹ̀ kò ní san ìkàkà kálọ́jú bá bá dókè tán ìgbà inú mọ̀ sọ sùjúdù sáà àmọ́ ìṣẹ́ ń lọ subhanallah subhanallah àwọn tó tún wá sí wọn náà nímọ̀ ránà tó sàbáhà rẹ̀ ló fi lóore ní ìsìlámù pé àwọn tán bá ní mímọ̀ là ń kó sẹ́yìn mọ́mù ní sọ́fà àkọ́kọ́ kìí sàwọn aláṣẹ àfàláṣẹ tó náà bá jẹ́ àfà tó sì pé tí nǹkan bá tẹ̀ ṣe ìmáàmù ọlọ́lá wa ẹbọ́ wájú inú wọn sì pọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn Yorùbá gan náà járí wọn pẹ́ <laughs> fún wọn kí wọn sọ látàwú wọn láti àárín yìí lẹ́yìn náà yóò pẹ̀rùn rẹ̀ kò ní san nǹkankan ṣùgbọ́n tó bá ti bábá balance up yóò mọ̀ kírun rẹ̀ lọ ní o yóò padà wá san ṣílù sáà wàyìn zákàrọ̀ wọ́n ti sọ ń bì náà wàyìn zákàrọ̀ báyìí àná tó bá ti pé ìgbà tó rántí sí nígbà tó balance lókè tó dìde dúnyányá kọ́bùlà an yastakima qa'iman ọ̀rọ̀ àkọ́kọ́ náà ni kọ́bẹ̀ ìfẹ̀símọ̀ kọ́ imán ṣùgbọ́n tó bá ṣe wípé ṣáájú kó tó báláǹsì lórí ìdúró olóbárántí rọ́jà yóò padà fàjẹ́lẹ̀t yóò jókòó wàtàṣáhàdá yóò sì tàṣáhùd fún ma yókùnmílò sọ̀láàtàhó wàyùsẹ́lẹ́m lẹ́yìn náà yóò pè irun rẹ̀ yóò wá sálámà fún ma ìgbàgbéra ọ̀sẹ́lẹ́m yóò wá ba'di lélẹ̀ wọ̀nyí zákẹ̀rọ̀ bá dà nìsàtàmà kọ́ ìmàn ṣùgbọ́n tó bá rántí lẹ́yìn ìgbà tó ti dọ́gba lórí ìdúró sákọ̀tọ̀ ánìhù tashahud sákọ̀tọ̀ ánìhù àtashahud tashahud yẹn ti bọ́ fún ó ti jábọ́ fún fàlàyé ìjọ ìrẹ́ yìí ò ní padà síbẹ̀ mọ́ fàyókùnrin sọ̀láàtàhù yóò pé ìrun rẹ̀ tó ń kí lọ wàyẹ́sìdìrì lè sáhàwí qabla an yusallim yóò wà forí balẹ̀ ní ìforí kalẹ̀ tó gbàgbéra ṣáájú kò tó sálámà alìmáàmù rahimahullah ta'ala gbogbo tí wọ́n ṣe ní àlàyé wọ́n ní àwọn rí tọ́ka sí o dalilu zalika ma rawa al-bukhari wa ghayruhu an abdullahi ibn buhaynata radiyallahu anhu أن النبي صلى الله عليه وسلم صلى بهم الظهر فقام في الركعتين الأوليين ولم يجلس يعني للتشهد الأول فقام الناس معه حتى إذا قضى الصلاة وانتظر الناس تسليمه كبر وهو جالس فسجد سجدتين قبل أن يسلم ثم سلم وني المبخاري àti àwọn àfáà ládìífì míì kọ́lọ̀n kó bá kẹ́ wọn wọ́n gbé àdífì kan jáde fún wọn látọ̀dọ̀ abdullahi ọmọ buhaina ìyẹn jẹ́ sọ́hábà na muhammad sallallahu alaihi wasallam ó ní ń ṣe rán alaihi salatu salam ó kírun zuhr tí ń jẹun àìlà lọ́dọ̀ tiwa olókì pẹ̀lú wa wọ́n sọ lọ́n wá dìde kú níbi rákà méjì àkọ́kọ́ àrọ̀kà àtàyé ní alìhùnayẹ́n rákà méjì àkọ́kọ́ wàlàm yajlis ànábí òjòkó yaani ìtàṣáhùdù awwal ó yẹ kó jòkó kó sì tàṣáhùdù àkọ́kọ́ ni kò wá jòkó faqama an-nas ma'a àwọn ẹ̀nà dìde pẹ̀lú ànábí lọ sókè hatta idha qada as títí tó ń ṣe fi parí ìrùn tó wà ń tázọrọ náà ti tẹ̀sílímàhù àwọn èèyàn retí kó sálámà kabbar anábì fún wa sí allah akbar wọ́n wà jalisun lẹ́ni tó wà lórí ìjókòó fasajada sajdataini anábì wá forí balẹ̀ méjì qabla an yusallim sáájú kó tó sálámà thumma sallam lẹ́yìn lọ́wọ́ sálámà ewúrẹ́rẹ́ tọ́yẹ̀ kọbùlì ni nóòtọ̀ kan mo fẹ́ mú jáde ibì kò ṣeéṣe pẹ́ẹ̀ bá fẹ́ san sùjúdù sáwì lórí ìrun kẹ́ẹ̀ má kàbára kódà kò sí pé lẹ́yìn ìrun náà ni ó kàbára sẹ́wárí kábára yẹn tẹ̀gbérọ̀ yẹn ní ma ń dárò ju kalẹ̀fẹ́ lómi tẹ́lẹ̀mí sẹ́gbẹ́ tó bá ní sí kábára ó kàn ẹ̀kọ́ sí kí ni kúkàn lọlẹ̀ ni ṣùgbọ́n tó bá lọlẹ̀ ìrúbí tí ó wọ̀nyé fáwọn èèyàn tí kí wọ́n yẹ̀yìn wípé irú forí kanlẹ̀ wọlé lé kàkó lọlẹ̀ kó lọ forí balẹ̀ méjì lẹ́ẹ̀mejì kí ni tó kọ́kọ́ ṣe kábára ibẹ̀ ní ti yíyàn wípé á ó dà pé ìkẹ́kẹ́ ti ṣẹlẹ̀ sí ìran àtúnṣe ìrún yẹn mẹ́fẹ́ ṣe tí wọ́n fi kábára eléyìí òun ló ní í ṣe pẹ̀lú àwọn àdínkù tó lè máa ṣẹlẹ̀ síyàn lórí irun pàápàá jùlọ tó bá rọ̀ mọ́rọ̀ àlèwàjíbàt ká tó lọ síbi ìpele kẹta a jẹ́ wípé nínú àwọn àlàyé wọ̀nyí àwọn tí ń jà rùkánù sọ́lá wọ́n lágbára ju wàjíbàtù sọ́lá ti lọ àrùkánù sọ́lá sùjúdù sáwí ò nìkan àfi kéèyàn mú rọ́kà yẹn wá kó tó ṣe sujud asáwò alwajibat sujud sáwì gbé láìsí pé èèyàn mú nǹkan yẹn wá tí ó tẹ̀sùn bọ́ fún èèyàn pàápàá jùlọ tí èèyàn bá bá kò ní orí gun ibi tí ẹgbẹ́ yẹn ti mú wájúbà yẹn wá kò yé wa hmm? ìyàtọ̀ sí ìgbẹ́ láàrin àbùkánù sọ̀dá àti wàjìbátù láti ní ó jọ́ràn yẹn kákọ́ àwọn yẹn síwájú torí pé àwọn àfáà máa ń sọ wípé Allah subhanahu wa ta'ala tí ó mọ̀ ní wa yuqimu s-salah wa aqamu s-salah wa aqimu s-salah àwọn gbọ́dọ̀ mí ń bẹ tọ́lọ̀ lè lò dípò ìkọ́mọ̀ ìkọ́mọ̀ ìkọ́mọ̀ ó lè lo àdáwù méjì lárúbáwá wa addu s-salah àbí kó lo wa afẹ́ establish irun ni gbogbo àwọn tá à ń sọ yìí ló gbọdọ̀ wà lágbárí èèyàn gbogbo tá à ń sọ yìí ni gbọdọ̀ lọ tọ́ dáadáa ni kó dúró lórí èèyàn tí ò ní lọ bó kọ yẹn náà sí ní parẹ́ lágbárí èèyàn tí nìkan bá tẹ̀lẹ̀ sí èèyàn ẹni kí ló kọ̀ wá ní mìíràn tí lọ́nà yarí lẹ́kàn gà lẹ́yìn torchlight so bó tó gbọdọ̀ rí nìyẹn pàápàá jùlọ kan bá ti lè ní ìmọ̀ọ́mù lèèyàn ìwọ́n ló fẹ́ kó àwọn èèyàn wájú ọlọ́run ó fẹ́ kó àwọn èèyàn lọ́wájú ọlọ́run ha gbogbo àwọn kan tá à ń sọ yìí ó dọ̀ràn yẹn o má gbé má jẹ́ kéèsì tó hàn wípé but ọmọ ìyá ti bí fìkì ìyá àti làwọn kìnìún yẹn kò sínú àwọn àkọ́ìd bí ṣe Albani tí wọ́n ti wọ́ mọ́pọ̀lọpọ̀ àfà lọ́wọ́ lásìkò tí wọ́n rèé o tèmi náà sì wà lórí tí wọ́n sọ yẹn gbogbo náà fábà ń sọ pé ìkẹni usul ìkẹni furu ìkẹni fikiyat ìkẹni akọdiyat ìmọ̀ náà fi ń pin kò túmọ̀ sí pé kó wá fi ọwọ́ tẹ́tẹ́rẹ́ kó fi mú ma tó bá ní gbogbo àwọn masáìlì yìí ti hadiyat ni wọ́n fikiyat ni wọ́n ìyẹn lè tó bá wá sí rẹ̀ tẹ́gbọ́n wọn tí bàbá ní sórí ìbejì ni wọ́n lóòótọ́ ìwà tí wọ́n ti lọ́rọ̀ àmọ́ mú ìtó bá wọ̀nú méjèèjì ṣe ó kàn sáà mú kan náà ni ọba tí wá dọ́rọ̀ ẹ̀sìn yá wà ní àwọn àfáà ti yapa inú àwọn àfáà ti yapa inú ìṣẹ̀láfò ìlàmà rahma ẹlòmí tó lánàá bí ló sọ anábí ò sọ orúsọ kúsọ Abu Fatima Abu Abdullah ó ń ṣe ọ̀nà ránṣẹ́ kò sọ rú sọkúsọ bẹ́ẹ̀ àwa àlè sọ níbi ọ̀rọ̀ ayé ká ní ìyapa ẹnu àwọn àfáà náà nìkẹ́ ṣébi a ti yapa ẹnu sáàwá United yìí àìwá United yìí mú mùkú mu èyí rẹ̀ bá rin àwọn tó sọ wípé gbogbo ni mọ́dábùkan nìyẹn ni ò ní dákọ́ gbogbo àti lórí ìrún kọ̀bílíyà ni bọ́ọ̀lù yẹn ní ti rẹ̀ ọmọ kéwú gan tó fẹ́ bẹ̀rẹ̀ kéwú tí o tí ìrìn jù dájú lọ kò ní gbarú ẹ̀ wọlé gbogbo àti ṣe jẹ́ bákan gbogbo ẹ̀ náà kọ̀bílí san san baadi bí ìmáàmù wa rahimahullah ta'ala wọ́n ti ń ṣàlàyé àti bí àwọn àfáìsẹ̀ mìíràn yìí ṣàlàyé rẹ̀ tó sì ní ẹ̀rí tọ́yẹ̀ ashak ìpele kẹta nìyẹn nínú àwọn nǹkan àbí okùnfà kẹta nìyẹn náà okùnfà mẹ́tẹ̀ẹ̀ta àti máa mùsùlùmí sáàbù ń wáyé fún lórí irun wọ́n ti ṣàlàyé àzìyáda wọ́n ṣàlàyé àbẹ̀pẹ̀ nínú fọ́n ẹlẹ́gàta ni ashak ashakku wa taraddudu bayna amrayni أيهما الذي وقع والشك لا يلتفت إليه في العبادات إلا في ثلاث أهلات آه الإمام رحمه الله تعالى wọ́n ní tí ń jẹ́ ṣákò ó ní ìmọ̀ ṣe ròyíròyí ìmọ̀ lọ ìmọ̀ bọ̀ láàrin ọ̀rọ̀ so iye méjì yìí a ní wòye consideration rárá àfi tó bá wáyé níbi nǹkan mẹ́ta lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo ibi tó bá rí ìdábá ti rí pé èméjì ń wọlé àní kàkún tọ́ì ká tó máa tẹ̀síwájú bí ọ̀rọ̀ wọn lárúbáwá náà ń pè kẹ́nìkẹ́ ní àvọ́nù tó ṣe wá náà nínú Qur'an in yattabi'una illa àvọ́nù ayé mi ìyá ayọ̀ lẹ́sí na amanu ijtanibu kathiran nọ̀vọ́nù nìbàdàn vọ́nì kí ni àròsí mẹ́lá àmì نعم بسم الله oníṣàkó ǹbọ̀ ọya ó yàtọ̀ bísmìlá onígbé hmm. nǹkan tẹ̀lẹ̀ ṣùgbọ́n track ẹ̀rí nǹkan méjì òwúrọ̀ tó ní nǹkan méjì hmm. ṣùgbọ́n. èwo ló wá jẹ́ nínú méjèèjì o lè yàn ṣe yìí méjì láti oyè èèyàn méjì túmọ̀ ẹni pé oyè èèyàn méjì mi lórí ẹ̀ ìkíní kejì ọtúwé ara wọn bẹ́ẹ̀ ṣe máa jẹ́ bí òótọ́ lójú èèyàn náà ń jọ ẹyọ kankan ni àvọ́nù mo rò wípé bẹ́ẹ̀ ni kì ṣe ó àbẹ́lẹ̀ ni ara so yorùbá máa tún vọ́nù bẹ́ẹ̀ ti ṣàlàyé yẹn ní àbá mo dá alábàá ni ṣé n tó ń sọ yìí ó hàn sí ọbẹ̀ á mo dá alábàá pé ó láìkì kò bẹ́ẹ̀ ìkànnà so in tí mo fi wá fẹ́ mú ọ̀rọ̀ zọ́nù wọlé yóò padà débi tí a ó ní pé ìmọ̀ ń wáyé ń gbà mí nínú ìbàdát kìí ṣe ṣàkùdù ṣẹlẹ̀ síyàn vọ́nà ni àwọn aláfa àwọn afọ́ ní fíkì alfuqaha wọ́n wà ní wàyùsáàmẹ́lò gọ́lẹ̀bẹ̀tù vọ́nà ẹ wà lo àbá èyí tó borí jù èyí tó

ló ń dá bọ́ọ̀lù náà ni wọ́n ń pè ṣùgbọ́n tó wá ti fi pé ń wò wípé omi débẹ̀ àbí òde bẹ̀ ó ti dọ̀rọ̀ mélòó ti dọ̀rọ̀ méjì só ti kúrò ní bọ́ọ̀lù ti fẹ́ lọ bí kíni ṣàkù wọ́n wà ní tó sáàmì lọ họ́lẹ̀bẹ̀ tó avọ́n yóò wà lèwo ló borí jù nínú àbá tó ń dá yẹn tó bá ṣe pé tó borí jù lẹ́mìí rẹ̀ ní wípé à tó epo dìdí péjì kan mo onímọ̀dà sẹ́yìn omi ti débẹ̀ ìmọ̀ bá ti rẹ̀ lọ ìyẹn èyí sí yẹ̀kín lẹ́gbẹ́ mọ́ sọ pé wọ́n lábà tó wọ́n ní akọ̀rọ̀bùlà yẹ̀kín láàkín na ha lẹ́sà ti yẹ̀kín na àmá àfá ma ń lò ní ẹ̀sìn torí wípé ẹ̀dẹ̀ ẹ̀sìn ni wípé wọ́n lábà tó gbé tẹbá ní dandan náà ni pé ó gbọdọ̀ wà ṣú ọ̀fọ́ mi dẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ bí àdámọ́tọ́lọ̀ ń dẹ́mẹ́ lòmíì ó lè jókòó wákàtí méjì sínú ilé wẹ̀bẹ́ yóò sì gbúdọ̀ máa pèèyàn pé ẹ̀dákun ẹ̀ bá ń wò ṣé ṣé omi dé bàrádì ṣé tó dé islamu sì gbérù kan mẹ́wàá nú ẹ̀sìn ọlọ́run bá wá ṣe ó ti níyàwó ó sì ti lọ́kọ ó sì ti bàlágà ṣé ìyá rẹ̀ ló mọ̀ wá pè máa wò kò sí sí kúkú bàbá rẹ̀ wá pé eh, dáàdì ni ẹbá àwọn èyí ní tó ti dọ́lọ́mọdé kódà òun lè pàbúrò rẹ̀ wá torí yẹn ṣe dọ̀rúrọ̀ tó bá ṣe pé nǹkan kan ló sọ lẹ́yìn ìṣẹ̀yìn wọ́n fẹ́ tọ́jú dọ̀rúrọ̀ yẹn mú kó expose tó wọ́n ta'ala gbogbo iyèméjì tí bá ń ṣẹlẹ̀ sí wa nínú ẹ̀sìn àní òwòye sí o àyàfi níbi ìṣesí mẹ́ta alìhùlà in kana mujarrada wahmin la haqiqata lahu kalwasawis tó bá jẹ́ wípé assumptions lásán ni waham ni assumptions ròyìnrò yìí lásán tí ò ní reality kalwasawis gẹ́gẹ́ bí ìfẹ́yìn kan rò lẹ́mìí tíjẹ́ tó máa ń gbé sí yẹn lẹ́mìí á wòye sí àwọn kan wọ́n á sọ̀rọ̀ parí ń bẹ̀ wọ́n ti ẹni tó bá fẹ́ ka sí àwọn yóò ti lóye ẹ̀kọ́ kan tí wá tó ń ṣẹlẹ̀ sí ẹ̀nìyàn ìbádà kí lọ́nà rẹ̀ kí lọ́nà àbáyọ láti sọ fún àwọn àdísì rẹ̀ kí lọ́nà àbáyọ tí wá tó ń ṣẹlẹ̀ hmm? wọ́n ló sáńtò àgájọ náà sáhàwàdà yóò sì kí ni inú sí kí ni wíwà sọ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà nǹkan hmm? tó bá ṣe wípé bóyá ń bẹ lórí ìrùn ni tí ń wò pé àbí mo só àbí mi só àbí mo tọ̀ àbí mi tọ̀ èyí tí ó sì náà ní pé kí ni gọlábà tó vọ́ nìyẹn olò tí ó fi pa wáṣíwáṣí yẹn lẹ torí pé pìlẹ̀ ní wípé ó mọ́ra kó tó lọ kírun àbẹ̀yẹ̀ká wa bọ́ sórí ìrùn kó máa kírun láti àríwá lábí tó wá ṣẹṣẹ fẹ́yìn kan kó ló ń lọ kírun tó sì jẹ́ tó yẹ kó wẹ̀ ìwẹ̀ ọ̀ràn àyàn kó tó lọ kírun kó wá ní òun wẹ̀ òun wẹ̀ o ọlọ́run ó gbà yóò kàkútà àwọn ẹni rẹ̀ ẹ̀rí wípé <laughs> àwàdà ló pọ̀ ọlọ́run ní gbà ṣùgbí mo bá àwọn rẹ̀ lọ torí pé àwọn àwọn sọ fánà kọ́ídà usuliyya àwọn kọ́ídà fiqhiyya wípé aṣakku la yuzalu illa kò sọ ọmọ ẹjọ́ gbọ́dọ̀ mọ́mọ́ gbọ́ àwọn kan wáyé dùn wọ̀nyí wípé n tí ń jẹ́ iyèméjì yẹn a lè mú kúrò àyàfi pẹ̀lú sàtẹ́ǹtì wàṣákú láyé zólùbí ṣàkẹ́ iyèméjì ò lè mú iyèméjì kúrò n tí ó mú iyèméjì kúrò náà ni àmọ̀dájú àmọ̀dájú ẹ̀ wá nìyí ó lè mọ̀ dá ọ lójú tó ṣùgbọ́n ó sún mọ́ àmọ̀dájú ju ìkejì lọ sọ̀rọ̀ lálọ́ òun jẹ́ bẹ́ẹ̀ àṣàníyàn ìṣesí ẹlẹ́ẹ̀kejì idha kathura ma'a ash-shakhsi bihaythu la yaf'alu ibadatan illa hasala lahu fiha shak ọ̀rọ̀ tó ń fàmójútó ni ẹni tó ṣe wípé iyèméjì máa ń ṣẹlẹ̀ sí lọ́pọ̀ gbàdébi wípé kò fẹ́ sí ìbádà kan tí ó ṣe àbí kó mọ́ sí ìméjì lé lórí àtàmáláyé ń séèyàn ayé bẹ́ẹ̀ ọ̀rọ̀ gangan oní fitina nínú àdúrà tó ń ṣe ọlọ́mọ ní ká máa ṣe wà látò fitina fìdí ìyìnà ọlọ́mọ gbé àgbá kò bá wọn bí ọ̀rọ̀ ẹ̀sìn wọn o tó bá tẹ̀ bá wọn bí ọ̀rọ̀ ayé ó ṣe farada níbi ọ̀rọ̀ ẹ̀sìn àníkàwápà fún yẹ ẹ̀gbọ́n dáhùn sọ méjèèjì ńlá máa bẹ lọ́hùn bó ṣe wọn náà Kùránì nìyẹn Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina nar ìsìláàmù gbà wá yíyànjú kó ní àlìjẹ́nà náà ní àlìjẹ́nà wọ́lọ́run tọ́ lórí àlìjẹ́nà tí wọ́n tọrọ yìí o wọ́n sáà ìrómi lásọ òsì láyé ara o òsì àti kèfèrí súnmọ́ra wọn ànábì wọ́n wàsọ̀ dára méjèèjì allahumma inni a'udhu bika min kufri wal faqr torí bí wọ́n ní òsì fal faqr yu'addi al òsì ó padà sóyìn níbi kúfúrú

kò sí èméjì bí ọ̀rọ̀ ayé fún àfà wà láì dàmú gidi ni táwọn afọ́n rúkìá bá ní wá kíá ó tó bẹ́ẹ̀ kò kàn jù bẹ́ẹ̀ lọ ni ẹ̀bùn <laughs> fẹ̀mí aláàbẹ̀tì kọ́yìn rahimahullah ta'ala wọ́n lẹ́yìn tí ìjọba bá sáà ń ṣẹlẹ̀ sí wọ́n ní mu'awwidhatayn kó ìsàlùwàlá àbí kó jáde kó ń léwẹ̀ tí ò bá sí àlùwàlá rẹ̀ bá ti bàjẹ́ kó tàlùwàlá sí kó mọ́ lọ ó tún máa ní jàǹdàbà tí mo wẹ̀ yẹn sí mi ti ọkọ̀ fọ orí náà ní ìfọ orí ah ó dàbí ìgbà pé ìgbà tí mò ń wẹ̀ lọ́wọ́ ah láti mo tún padà jáde ah mùsíbà ni ọlọ́mọ gbì kan wa ẹni tí mi tàn sọ yìí bá ń ṣẹlẹ̀ sí yóò lè rọ̀rọ̀ sọ dáadáa jà wa lọ kì jẹ́ kí èèyàn jítọ́ ọlọ́run ọba ṣe irú bẹ́ẹ̀ أفوجوتو إسيسيك تاك أنقر أفوجوتو إذا كان بعد الفراغ من العبادات فلا يلتفت إليه ما لم يتيقن الأمر فيعمل بمقتضى يقينه ṣèrántí kankan tó ìfìdí rẹ̀ múlẹ̀ wípé ẹnu ah, mi ò pé àwàlá ìmú sí dáadáa tí ò bá ti lè rí jù rẹ̀ fi múlẹ̀ ìbádà rẹ̀ ní àlàáfíà yóò lò lórí ìpìlẹ̀ pé in tí mo sí dá mi lójú pìlẹ̀ kìí ṣe méjì tó wá wáyé fún nígbà tó kírun tán ló sì bádà kankan òun sì máa wá ronú nípa rẹ̀ tí ó máa dà láàmú so ìyẹn jẹ́ àwọn àlàyé tí màá mú ṣe lórí abala yìí wọ́n ní mísàlù jáde kí apẹ́rẹ́ ṣáàkùn sọ́là vọ́ọ̀ èèyàn kírun vọ́ọ̀ fàlámà fárọ̀gọ́ mi sọ láti hí ṣak lẹ́yìn ìgbà tó kírun tán ó padà wá sí méjì alìsọ́là fẹ̀láṣán àm àrùbà àyà sí mẹ́ta lòun kí ni àbí mẹ́rin fẹ́lẹ̀ yẹltẹ́fìtì lè hádà ṣak èyàn jẹ́ ká agbáró ẹni bẹ́ẹ̀ ni pé kọ́mọ̀tì ẹ̀wòye sọ̀rọ̀ yìí méjì tó ń wáyé yẹn ìlà ẹ̀yẹ̀tàyà kọ̀nà ànáhù lámì sọ́lì ìlà fẹ̀láṣà àbí tó bá wà mà dájú wípé á mẹ́ta lòun kí lóòtọ́ àmọ́ tí ò bá ti dá lójú kó mọ́ lórí pé mẹ́rin náà ló ṣe kíni òun lókè fàínà wíkẹ́ mìíràn ọ̀yọ́kùnrin sọ̀lá àti àhò èèyàn kọ́rọ̀ bẹ̀ zẹ́mẹ̀n tó bá padà wá hàn sí lóòótọ́ pé mẹ́ta lókè yóò pé ìrùn rẹ̀ tó kù tó bá ti pásíkò yẹn bá ti súnmọ́ súnmọ́ ìsẹ́lẹ́m ìwà sálámà súnmọ́ yẹ́sìdò lè sáwé lẹ́nu ìwà foríkanlẹ̀ fún ti gbàgbéra ọ̀sẹ́lẹ́m ìwà sálámà ilé ni wọ́n pè ní kíni o bàdí fàlàmìyàsọ̀rọ̀ tí ò bá rántí ilà báadà zamani tọ̀wélín mọ́ ti sọ fún àwọn lẹ́ẹ̀kan àádà sọ̀lá tàmíyìn jadid àgbàdì àti ìsàlàyé náà sì wájú náà tẹ́lẹ̀ yóò padà tó nìyẹn الشك في غير هذه المواضع الثلاثة فإنه معتبر ولا يخلو الشك في الصلاة من حالين wọ́n sẹ wára wọn èméjì tó bá ti yàtọ̀ sí àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí tó ṣẹlẹ̀ sí ìyàn fàínà mọ̀rọ̀tábà àwòye sí o onídàájọ́ ní ẹ̀sìn sẹ́wáríwú yìí méjì bẹ́ẹ̀ tí ó bá ṣẹlẹ̀ sí ìyàn lórí ìrun kò lè tayọ kéṣìṣì méjì fi hàlẹ́ min hàlẹ́ alhálù lóòlà an yatarajjaha indahu ahadul amrayni fay'amal bima tarajjaha indahu fayutimma alayhi salatahu wa yusallimu thumma yasjudu lisawi wa yusallimu ó ní kí ìkan nínú ọ̀rọ̀ méjèèjì yẹn kó a túwé ìkejì lọ́dọ̀ rẹ̀ ìkan tẹ̀sùn wọn ju ìkan lọ ìtọ́bọ̀ wọn tẹ̀sùn wọn ju yẹn òun lòun ó lò tó bá ṣe wípé rákà mẹ́ta yẹn náà ló tẹ̀sùn lọ́dọ̀ rẹ̀ gbá ah, kò tí ì pé mẹ́rin because gbà mo kí rákà lákọ̀ọ́kọ́ mo kí fatia mo lọ sọ́ọ̀tù fi rákà ẹlẹ́ẹ̀kejì mo kí fatia mo lọ sọ́ọ̀tù nasir rákà ẹlẹ́ẹ̀kejì mo kí fatia tó súnmọ́ jù ní pé rákà ìrun mi yóò tí pé mẹ́ta ni ìyẹn ni ìsìsí àkọ́kọ́ yóò pé ìrun rẹ̀ yóò wá sálámà lẹ́yìn náà yóò wá foríbalẹ̀ ìforíbalẹ̀ tí ẹni tó gbàgbéra yóò wá sálámà kí lè lẹ́yìn albáàdì ìsáàlù gáàlìkà ńlá pẹ̀rẹ̀ lẹ́yìn ṣáksùn sọ́là vóhùrọ̀ fẹ̀yẹ̀ṣókù fẹ̀rọ̀kà tó wà àlẹ́yà sàníyà tó àwìsàlẹ́sà sọ́rọ́ kí àìlẹ́kẹ̀jì ní àbẹ́lẹ́kẹta fa iná hú yẹ jàálù ha sàlẹ́sà irú ẹni yẹn yóò sì ní sí rọ́kà àìlẹ́kẹta fàyàtì báàdà ha da rọ́kà àtin lẹ́yìn yóò wà á mú rọ́kà àmì ìwà lẹ́yìn ẹlẹ́kẹta yẹn tí ó fi pé mẹ́rin wà yusallim ó yìí ṣe kí ni ó sàlámà kí ni yẹn náà bàdí wọ́n ní àlàyé ọ̀rọ̀ yìí a lè rí ẹ̀rí rẹ̀ nínú sahih bukhari sahih muslim àtàwọn àdífì míì bẹ́ẹ̀ tí abdullahi bin masud gbà wípé kọ́nà kó bá yọnu sí anna nabiyya sallallahu alayhi wa sallam qala olóńṣẹ́ ọlọ́run títà àtọ̀lá wípé idha bá ń fàlìyàtà harvard ọwọ́ abẹ kó sẹ́sà kó sàwárí náà kó sàwárí èyí tó dóòtọ́ kó sàwárí kó try láti brainstorm ọpọlọ ẹ̀ kó fi mọ èwo nípa tó gan tọkànbà ẹ̀ lórí pòǹtíkì fàlìyà tí ma ẹ̀lẹ́ yìí kó wá parí ohun tó kù lórí èyí tó ti mọ̀ pòǹtíkì yẹn fún mọ̀lì sálẹ̀m lẹ́yìn náà kó sálámà súnmọ̀ yes you sẹ̀jìdọ̀tẹ́yìn lẹ́yìn náà kó wá ìforíbalẹ̀ méjì àti sàbílábí mọ̀síhóòdì ó gbélé ìjọhun wa ó já mọ̀ wípé tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ síyàn tó jẹ́ ṣákù kọ̀bùlé ẹ̀bà àdí láti yanjú rẹ̀ lóògbà tí èèyàn bá ti lè iyèméjì tó ń ṣẹlẹ̀ sí yẹn lórí àlámọ̀rí méjèèjì yìí ìkíní kejì ò tiẹ̀ tẹ̀sùn wọn lọ́dọ̀ rẹ̀ kò sí tó lè sọ pé pàtó ohun tó ṣẹlẹ̀ rí faya'mal bil yaqin yóò wá ṣiṣẹ́ pẹ̀lú èyí tó dá lójú wa huwa al aqall òun ni tó sì kéré jù èyí tó dá lójú ó fẹ́ kí ọlọ́kà ọ̀tà àti mẹ́rin fún lórí àtàwọn ó yẹ ọlọ́kà ẹlẹ́ẹ̀kejì ló wà tí iyèméjì fi dé kò wá hàn sí bóyá rọ́kà ẹlẹ́ẹ̀kẹta ni àbẹ́lẹ̀kejì ọ̀tọ́kà ẹ balẹ̀ wípé musa àti múrọ́kà alákọ̀ọ́kọ́ mo ti mú wá fàyùtímọ̀ àìlè sọ́lá àtàhó orí eléyìí ni ó ma irun rẹ̀ lé lórí tí ó fi pé irun rẹ̀ wà yẹ́ jìrì lè sáwé kọ́bùlà ẹ̀yìn yusalim súnmọ̀ yusalim wákàtí mẹ́rin ní ìrùn zoor àbí àwọn ó kí rọ́kà alákọ̀ọ́kọ́ta orí rọ́kà ẹlẹ́ẹ̀kejì ní bá ń wò wípé sẹ́lẹ̀ kẹta mò kí ni àbẹ́lẹ̀kejì kí lọ́wọ́ so èyí tó kéré jù nínú àwọn rọ̀kàátì tó ti kí sẹ́yìn náà ní kó ti kó ti kí takọ̀kọ́ orí yẹn ni gbogbo kó tó yóò wá forí balẹ̀ lẹ́ẹ̀mejì ṣáájú kó tó sálámà lẹ́yìn náà yóò wá sálámà ìsáàlù dáàlík àpẹẹrẹ eléyìí ṣàkùn sọ́lù làásọ̀rọ̀ ẹni tí ń kírun làásọ̀rọ̀ fàṣàkẹsẹ̀ rọ́kà ó wá ń ṣe méjì níbi rọ́kà yìí tí ń kí lọ́wọ́ àléyà sàníyà tó àwì sàlífà sẹ́lẹ̀ kejì ni àbẹ̀lẹ̀ kẹta wọ̀lẹ́mìyà tààrọ̀ jàhà ìndàhù àná sàníyà àwì sàlífà ìjẹ́ rákà ẹlẹ́ẹ̀kẹta ni mo wà lórí ẹni àbẹ́lẹ́sì tí mo wà lórí ẹni kò sí ì tó tẹ̀sùn lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n tàkọ́kọ́ yẹn ṣúọ̀ lọ́dọ̀ jíjọ wípé ìtìkì fa innahu yaj'aluha thaniya ètí wọ́n kí lọ́wọ́ yẹn yóò wá sí ní sí rọ́kà wọ̀yẹ́ sídò lè sáàwé lẹ́yìn náà yóò forí balẹ̀ ti ìgbàgbéra ọ̀sẹ́lẹ̀ ó sì sálámà dalilu dhalik ìtọ́ka lórí eléyìí ma rawahu muslim na nabi sa'id al-khudri radiyallahu anhu wani hadisi tí muslim gbà wà látọ̀dọ̀ abu sa'id al-khudri bá yọnu sí anna nabiyya sallallahu alaihi wasallam qala olóhun ṣe ọlọ́run ti kàtọ̀ lọ́nà bẹ̀rún sọ báyìí wípé idha shakka ahadukum fi salati tẹ́nìkan ní bá ń ṣe méjì inú ọ̀run tí ń kí falam yadri kam salla thalathan am arba'a kò mọ oye òǹkà tó ti kí bóyá mẹ́ta ni àbí mẹ́rin ni falyatrah shakka iye méjì yẹn kó yọ dánù ní ọkàn rẹ̀ wal yubna ala mastayqan kó wá máa lórí tó dá lójú ثم يسجد سجدتين قبل ان يسلم lẹ́yìn náà yóò wá foríbalẹ̀ ìforíbalẹ̀ méjì ṣáájú kútù sálámà fàyínkánà sọ́lá khamsa tó bá ti pé tó ti kí ní rọ́kàáàkì oní márùn ṣàfẹ́ ìnìláwò sọ́láàtòhò irun rẹ̀ yìí yóò sì kẹ fún lójú alkiyama wàyínkánà sọ́lá ìtìmáyámẹ́ni lè arúbá tó bá wá ìforíbalẹ̀ méjèèjì tó sí yẹn yóò di ìfimú ìṣùgbọ́lẹ̀ yóò di kí ni ìfimú ìṣùgbọ́lẹ̀ fún wàmìnà sí láti ṣak nínú àwọn àpòjúwe tó rọ̀ mọ́ iyèméjì bákan náà ìdájá ìṣàkó ẹnìkan wọn mọ́ṣáláṣí wá wà lè má mọ̀rọ̀ kẹwọn ó bá ìmáàmù lórí pé máàmù wà lórí rùkú fa iná yóò kẹ́bẹ̀rọ̀ tẹ̀gbẹ̀rọ̀ tẹ̀lẹ̀ ìṣàrán irú ẹni yìí yóò sì tẹ̀gbẹ̀rọ̀ tẹ̀lẹ̀ ìṣàrán wàhùwà qa'imun mu'tadil lẹ́ni tí ó dúó déédé dọ́gbadọ́gba thumma yarka'u lẹ́yìn náà yóò wà lọ rùkú wa hina idhin nínú kọ̀ndíṣìn yẹn la yakhlu min thalathi halat ọ̀rọ̀ rẹ̀ tayọ kí sí mẹ́ta ẹgbọ́rọ̀ tí sheikh sanbi rahimahullah ta'ala <laughs> ee mọ́mù wọn ìpẹ́lẹ̀ ìrùkú jẹ́ lọ bá bẹ́ẹ̀ má bà bẹ́ẹ̀ má bà bẹ́ẹ̀ ó dùn dáadáa fẹ́tíwọ́tì ẹ̀rọ ọmọ rẹ̀ kọ ìmọ̀ ń yàtọ̀ sí wípé jẹ́ ilé pàbá bẹ́ẹ̀lú fi ṣe wọn mọ́ṣáṣí ẹ̀ náà Allahu akbar àti dáadé sàbó ọ̀rọ̀ ẹ̀rọ tọ̀rọ̀ bíi ọlọ́ àní tó fi wá wípé ọgbẹ́ni tó bá ṣe àlùwàlá tó ṣe mara mọ́ ilé rẹ̀ kó tó jáde kó nulé tó fẹ́ lọ kírun jàmáà ó bá jẹ̀mọ́ kò bá jẹ̀mọ́ ọlọ́ọ̀bùn lára jẹ̀mọ́ àti tó sọ yíò ní nílò ti sàlùwàlá rẹ̀ tí lọ mọ́ṣálásí ní àwọn pèrò kó tó dé mọ́ṣálásí máàmù ti kírun tán àbí kò ti kírun tán kó mọ̀ lẹ̀ dààmú ara rẹ̀ sọ̀tọ́ àdìbá kẹwọn mọ́ṣálásí máa sáré pánipánipánipáni gbogbo àwọn kan yìí kò sí lára ẹ̀kọ́ ìwọ̀ ìrun ìgbà tó bá rí bẹ́ẹ̀ bá lórí kò lè tayọ mẹ́ta الأولى كيس أكوكو أن يتيقن أنه أدرك الإمام في ركوعه قبل أن يرفع منه لا بل لي نكعة الله آه الإمام الفوزان حفظه الله تعالى ورعاه باباني مبي بابالي ربي سلطة في إمام تنكينه هذا من فقه فقه الإمام إمام أبوي يسبب غنمه في إمامه هو واحد يقول ويسه في أوين يارا wọ́n ń sàrọ̀wà láwọn fẹ́ wọlé kó ní sùúrù káwọn èèyàn wọ̀ ní ẹ̀yìn lẹ́mọ tó ṣe yín nígbà tí lè dá nìyẹn yẹn yẹn mú kó nìkan lẹ́ẹ̀kan kẹ́sì mọ́mọ́ amọ́sálásí kẹwàá ẹ̀yìn lẹ́mọ tó ṣe yín ó bọ́mọ yín bọ́mọ yín lọ́wọ́ náà nìyẹn ara ẹgbẹ́ mọ́ mi máa ṣagídí ẹ̀sì ní bárùn eré olùwọ́ bẹ́ẹ̀ jẹ́ ní mo bá bá bárùn wọ́n ní farabalẹ̀ ìdí wọn gbúrò ẹsẹ̀ rẹ̀ gbogbo ọmọ mọ́ṣáláṣí yẹn jẹ́ kó náà láǹfààní kó sì tẹ̀gbérọ̀ rẹ̀ kó lọ rọ̀kó tó kú wọ́n sì mú àdísì wá fún so lẹ́dà ẹni tó ń fẹ́ wọ̀n tó bá ìmáàmù lórí rùkú nínú kó má mà dájú pé òun bá ìmáàmù lórí rùkú ìmáàmù sì tí ìborí sókè kó bí rùkú fayakúnù mútìrìkán fayakúnù mútìrìkán ìrọ́kì àti wàtàkùtù àyìnhù kìrọ́ọ̀tì fàtíhà ilẹ̀ níbẹ̀ wà jẹ́sẹ̀ ní pé tó sì pé kí ni o ó ti bá ìmáàmù ó sì báraka yẹn ẹnu pé kíké fatia nìkan ló bọ́ fún irú ìṣesí yìí Islam ti fojú fò ń kò kí fatia kí òun ẹsẹ̀ ní àlàáfíà àdíṣe àbẹ̀bákara gbóǹbẹ̀ǹbẹ̀ ó sì ní àlàáfíà so kìí sọ̀rọ̀ ìrìn kó tó wá ní ẹ̀ ń gbòtí wá rí báyìí nílò kìí fájà tó lọ ó ti ṣe tẹ̀gbérọ̀ rẹ ó sì ṣú ẹ̀kú ìmọ̀mù tí kò lórí rùkú ọba lórí rùkú ẹnu tó ní láǹfààní àti sí ń nìkan òun ni kọ̀rọ̀ ẹ̀tọ́ ìfàtí ẹ̀sí àkọ́kọ́ nìyẹn الثانية أن يتيقن أن الإمام رفع من الركوع قبل يدركه فيه فقد فاتته الركعة ونكون من داجو ipe ìmáàmù ti gbórí kò níbi rùkúrò ó ti lọ sókè padà tóun sì ráfà náà ti ba rọ́kà ilé ìjọpọ̀ sí ti ti àkọ́kọ́ àsàlìsà kíṣe ẹlẹ́kẹta ẹ̀yẹṣúkà الأدرك الإمام في ركوعه فيكون مدركا لركعة أو أن الإمام رفع من الركوع قبل أن يدركه ففاتته الركعة سيزيك ثانية وما إن شاء الله يوم أسي يميجي ìjẹmú bá ìmáàmù lórí rùkú tí ó máa túnmọ̀ sí pé ó bá rọ́kà yẹn àti mọ́mù ti gbórí sókè kú lórí ìrùkú padà sí òkè padà tó máa já sí wípé rọ́kà yẹn ti bọ́ fún un torí tí mọ́mù bá ti kú lórí ìrùkú rọ́kà yẹn ti bọ́ fún èrò ẹ̀yìn tó ń sẹ́wọ̀n mọ́ṣáláṣí wá فإن أحد الأمرين عمل بما ترجح فأتى عليه الصلاة وسلم tó bá ṣe wípé láàrin ti sí méjèèjì yìí ìkan tẹ̀sùn wọn lọ́dọ̀ rẹ̀ ètò tẹ̀sùn lọ́dọ̀ rẹ̀ yẹn ò ní tí wọ́n tẹ̀sùn wọn ní pé àbúbá ah, ìmáàmù mo bá ìmọ̀ mi rùkú ìdán ó ti bá wọ́kà yẹn tó bá ṣe wípé tó tẹ̀sùn à lọ́dọ̀ rẹ̀ ní wípé àmọ́ mo ti gbórí sókè tó gbà wọn fà sàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ fọ́rọ̀ tí mo bá ti kó lórí rùkú ọ̀rọ̀ pé kò tí ì báláǹsì dókè wọ́n ni tó ti gbéra kúrò lórí rùkú yẹn èyàn ò báraka yẹn mà so n tí ó lò nìyẹn fàátà alayhi salatahu wasallam yóò mú ìtókù wá nínú ọ̀rọ̀ rẹ̀ tó sàlámà tó mọ̀ yẹ́sì ìrìlẹ̀ sáhù lẹ́yìn yóò wá forí kalẹ̀ fún gbàgbéra wasalama yóò sálámà illa an yafuta shay'un min as-salati fa innahu la sujuda alayhi na'if àfi tó bá ṣe wípé nǹkan kan bẹ́ tó ṣe wípé ó ti bọ́ fún nùrùn ìgbà yẹn ló ní ṣe sùjúdù ma kí n sùn mẹ́lẹ́ al-imam rahimahullah ta'ala wọ́n ni fàìtàrọ̀ jà inda wahidul amrayn tí kan nínú ọ̀rọ̀ méjèèjì tó bá tẹ́sùn wọn lọ́dọ̀ rẹ̀ amila tẹ́sùn wọn lọ́dọ̀ rẹ̀ fa'ata alayhi salatahu wa sallam yóò mú ìtókù wà nínú rẹ̀ yóò wà sálámà ṣùgbọ́n yẹ́sì jùlọ lè sáhù lẹ́yìn náà yóò wà forí balẹ̀ ti ìgbàgbé wàsálàm yóò wà sálámà kí ni ẹ̀kọ̀bílà yóò báàdé báàdé illa an yafuta shay'un min as-salati fa innahu la sujuda alayhi hina'if àyàfi tó bá ṣe wípé nǹkan kan náà ti bọ́ fún inú oorun tẹ́lẹ̀ ìgbà yẹn ò ní ṣe sùjúdù gbà yẹn ìtumọ̀ ẹni wípé Raka àkàtì bọ́nà tẹ́lẹ̀ náà so kéése kòrò tó ń sàtúnṣe in tó bá lórí lọ́dọ̀ ìmáàmù yẹn ní olóhùn ṣe sùjúd yóò padà kí ìyí tó ti bọ́ fún yẹn tán kó tó ṣe sùjúd asáhù sọ́rọ̀ yìí fi yé wà ilẹ̀ mẹ́ta rọ́jà ẹ̀yìn dáwọlẹ̀ àmúrọ̀ tí ò bá sì tó tẹ́sùn lọ́dọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ méjèèjì amila bil yaqin yóò ṣiṣẹ́ pẹ̀lú ètò dá lójú wàá ana raka'a fatatuhu òní kó kọ̀nsídà wípé rọ́kà yẹn ó bọ́mù lọ́wọ́ because ẹni tó bá jẹ́ nọ́sùbúk kó ó yóò gbọ́dọ̀ mọ́mọ́ náà pé ìfẹ́ fi ń pè ní nọ́sùbúk lẹ́yìn tí nǹkan bọ́mọ́ lọ́wọ́ lórí ìrùn tí ò rí mọ́mù bá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ìrùn fàyùtí mu alẹ́ sọ̀dá ẹ̀tàhó yóò pé ìrùn rẹ̀ wàyẹ́sì rẹ̀ lè sáhwé yóò àforíbalẹ̀ ti ìsáhù kọ́bìnà ìsẹ́lẹ̀m fún ìsẹ́lẹ̀m yóò àforíbalẹ̀ ti ìgbàgbéra ṣáájú kó tó sálámà lẹ́yìn yẹn yóò wá sálámà eléyìí ń jẹ́ kí ni kọ́bìlì ẹn mú wá ní fàídà àǹfààní kẹrẹ o ìdá ṣákà fi sọ̀lá àtìhì tó bá ṣe méjì inú òun tó kí fàámìlà ó wá ṣiṣẹ́ pẹ̀lú èyí tó dá lójú àwọn bí màtàrọ̀ jẹ́ àìndàhù hasbà tafsil mafúwọ́ àbí èyí tí ó tẹ̀sùn wọn lọ́dọ̀ rẹ̀ lórí àwọn àlàyé a ṣe síwájú lọ yìí thumma tabayyana lahu anna ma fa'alahu mutabiqun lil-waqi' lẹ́yìn náà padà wá hàn sí wípé tó lò yẹn náà ló ṣe tó ṣẹlẹ̀ alákà méjì tó ń rò wípé òun náà ló ti kí yẹn ìgbà tó padà wá kí òun tó wa padà wá hàn sí wípé kò sí nǹkan tó jáde kónú wàlà naqsa wàlà naqsa bẹ́ẹ̀ ni kò yìí sí tó dínkù nínú rẹ̀ saqata an sujudi sahwi ala al-mashhur min al-madhhab wọ́n ní sujudi sahwi yẹn kò ní ṣe máa wò lórí èyí tó hàn jù ní opinion nínú ìlànà tábà ti ń kàṣírà àwọn àfà onífíkẹ́wò tán bá ti ń sọ wípé al-madhhab wọ́n fi ń rí sí madhhabu táwọn wà ní ilé ìkọ́mọ̀ dáadáa nù tíra aṣẹ́rù muslim ti ìmáàmù Nawawi tó bá ti ní fil madhab wọ́n di fáàsì madhab Shafi'i tí àwọn náà wà so alifalamu yẹn ń túmọ̀ madhab tẹ̀niyẹ bí lọ́ọ̀gì sí lásìkò yẹn fún inú madhab al-Hanbali táwọn wà ìtumọ̀ rẹ̀ ni wípé sujud sáwò jọ̀rọ̀ yẹn fún ma lizawali ma wajaba sujud wa wa torí pé ń sọ ṣùgbùn sáàwì di ọ̀ràn yẹn fún tẹ́lẹ̀ ní kó ṣe ìyèméjì ìyèméjì yẹn ò sì sí bẹ̀mà so kí ló wá fẹ́ mọ́ wá ṣe ṣùgbùn sáàwì fún wakil wọ́n lábọ́kan tó sọ wípé láàyè sọkùtù ànàhù ṣùgbùn sáàwì yẹn kò fọ́rọ̀ tó ṣe ọlọ́run bá sọ wàyìn sọ́lá ìtìmẹ́mẹ́ni tó bá wá kí ní kí pé ó pé gẹ́rẹ́gẹ́ ni káàna táàrí pẹ̀rẹ̀rímà lè pe ń já sí pé ìforíbalẹ̀ méjèèjì tó ṣe je ó fi jẹ́ wale ana gbolẹ̀ wàlẹ̀ àná wà dájú ànìsọ̀láti na fíhi ṣe nà dáìhí wàdà wà rọ́ọ̀jẹ́ ti torí wípé bákan náà ìké kanú òun kanu apá kanú rẹ̀ ó ti mú wá ẹjí sí òun ló ní àlàáfíà yẹn ní pé ọ̀rọ̀ kejì yẹn ló ní àlàáfíà ọ̀rọ̀ mazhabu tí wọ́n yẹn wọ́n ní kò ní àlàáfíà so kó zìlì sáwì yẹn ló lálàáfíà ọ̀làfi sọ lẹ́ẹ̀kan pé ìṣesí àwọn afáàlù súnmọ́ nìyẹn ìyẹn lè ní pé wọ́n àsìkáàbù wọn mọ́ mazhabu kan kò túmọ̀ sí pé káàrí tó bá takò mazhabu yẹn kan wá láwọn tó dúró tì bàbá alágége aṣíárí tẹ̀ ń tira mímọ́ àwọn àṣà ìrọ̀kùlẹ̀ gan-an wọ́n bọ́ pábọ́sẹ̀ kó ònú tí ò dáa ní tí ò wá dá ilẹ̀ yín wá dé lẹ́yìn lẹ́yìn wọn lẹ́yìn ẹ̀jìnlá yín jìrì ẹ̀yìn gbọ́dọ̀ máa ka síra àwọn afá dáadáa ìṣàlù zẹ́ẹ̀lì apẹ̀rẹ̀ yìí apẹ̀rẹ̀ eléyìí ṣàkùsùn ẹnìkan ìsọ́lì ìkírun fàṣẹ́kẹsẹ̀ rọ́kẹ̀ àti ó wá sí sẹ́lẹ̀ kejì ní àbẹ́lẹ̀ kẹta walam yatarajjah inda wahidul amrayn kò wá sí kanú méjèèjì bóyá rọ́kẹ́ àbẹ́lẹ̀ kejì ní o àbẹ́lẹ̀ kẹta ní o ìkíní kejì kò tẹ̀sùn lọ́dọ̀ rẹ̀ kó mọ pàtó ìtínkì faja'alaha thaniya ó wá sí ní rọ́kẹ́ àbẹ́lẹ̀ kejì wa tamma salatahu lẹ́yìn náà wọ́n wá kírun rẹ̀ tó kùtà thumma tabayyana lahu annaha hiya thaniya lẹ́yìn ló padà wá ràn sí

alimam asheikh rahimahullah ta'ala wọ́n abọ́ sí agbọ́nrin ní wọ́n pàkọlé rẹ̀ ní sùjúdù sáwé alàlmàmù ìforíbalẹ̀ ti gbàgbé fẹ́rọ ẹ̀yìn gbogbo tá sàlàyé síwájú yìí ó kọ́nà méjì sínú alimam walmunfarid imamu tí ń kírun fáwọn èèyàn àtẹnṣin dáàrùn kí ilé ìtàn wọn fẹ́ sàlàyé ó ní í ṣe pẹ̀lú ẹni tó jẹ́rọ ẹ̀yìn sí ẹni tó jẹ́rọ ẹ̀yìn tó lè máa sọ sùjúdù sáwé lẹ́yìn imamu yìí onífẹ́ bá wa ṣe àlàyé wọ́n idha sahal imam wajaba ala al-ma'mumi mutaba'atuhu fi sujudi sahwi li qawli an-nabi sallallahu alayhi wa sallam tí mọ́mù tí yàn kí n lẹ́yìn rẹ̀ tó bá gbàgbéra lórí ìrun ó di ọ̀nà yàn lórí ẹni tó bá jẹ́rọ ẹ̀yìn kó tẹ̀lé e níbi ìsan sujudi sahwi kí ṣe kó fala takhtalifu alayhi wọ́n ṣe ìmáàmù fún yín lẹ́yìn tẹ́ máa wò kọ́sì lórí ìrun fala takhtalifu alayhi ẹ má takò é fala takhtalifu alayhi bí máa la tukhalifuhu ẹ má takò ila an qala títí tá nàbí sọ wípé wa idha sajada fasjudu kódà tí máàmù bá forí balẹ̀ kẹ́yìn náà forí balẹ̀ àdífì yìí ń bẹ̀rẹ̀ sọ Bukhari sọ Muslim tábúrò rà bá wọ́n wá ní sawa'an dọ́gba ló ṣe sajada al-imamu lissawi qabla salami aw ba'da imamu forí balẹ̀ ní forí balẹ̀ ti gbàgbé ṣáájú sálámà ní tí ń jẹ́ qabli àbílẹ́yìn sálámà ní tí ń jẹ́ ba'di fayajibu 'ala al-ma'mumi mutaba'atuhu ó di ọ̀ràn àyàn fẹ́rú ẹ̀yìn kó tẹ̀lé máàmù rẹ̀ illa an yakuna masbuqa àbí tí ìròyìn yẹn bá jẹ́ ẹni tí kan tó bá ti bọ́ fún ọ̀ràn méjì náà pè al-masbuq qad fatahu ba'du salah tápá kan ọ̀run ti bọ́ fún un fa innahu la yutabi'uhu fi sujudi ba'dahu li ta'azzur dhalik irú ènìyàn ní tẹ̀lé máàmù níbi ìforí kanlẹ̀ tó jọ mọ́ báàdí torí pé èèyàn ò ní fẹ́ ṣe fún kò ní ní excuse fún yẹn nínú ọ̀run ìlú masbuk ń bò ṣe wípé ẹni tí òun ti bọ́ fún táwọn kan ti bọ́ fún la yumkinu an yusallima ma'a imamihi kò lè ṣe é ṣe fún kó lòun sàlámà pẹ̀lú ìmáàmù rẹ̀ àfi kó san ibi tí gbọ́ fún wọ́n aláhàzá lórí eléyìí fàyẹ́kùdì máa fàáṣàhù yóò wà sàn tó ti gbọ́ fún inú òun wà yóò sálẹ̀ yóò sálámà súnmọ̀ yẹ́sùd yóò àforíkẹlẹ̀ ìsáàwé fúngbàgbé òsẹ́lẹ̀ yóò wà sálámà so ilé yóò máa ní ṣe pẹ̀lú kíni àríyàn kan tó wọlé pẹ̀lú imam lórí rákà àparí wà kánà alẹ́ imam sujudu sáàwì bada salam imam sì ní ọ̀nà tó yẹ kó san ìtànà kan jẹ tó yẹ kó san lẹ́yìn bàbá sálámà tán fàìdà sálámà lè imam tí mọ̀ bá ti sálámà fàlẹ̀yẹ́kùnmọ̀ hádà lè masbuk tí masbuk yẹn ó dìde yẹ kọ̀dọ̀ ìmọ̀ fàtàhù láti sàn yóò ti bọ́ fún wàlàyé sì jùmọ̀ alẹ́ imam kò gbọdọ̀ bá imam forí balẹ̀ papọ̀ fàdà tẹ́mọ̀nà fàtàhù tó bá ti wá pé èyí tó bọ́ fún tán wọ́n sálàmà tó wá sálàmà sájàdà máa bá da sálàm òun ó padà wá forí kalẹ̀ lẹ́yìn sálàmà ẹjẹ́ bá rí tí sì bọ́ fún èrò ẹ̀yìn yẹn nínú tí ń jẹun fala sujuda alayhi kò ní forí balẹ̀ lẹ́yìn máàmù o àǹfààní ti bẹ níbi ìrun jàmáà nìyẹn irú ilé ilẹ̀ lè pé ìmáàmù gbé fún èrò ẹ̀yìn lápèjúwe àwọn wájíbà kanú àwọn wájíbà ti sọ́lá ó gbàgbé àti mú wá nígbà tí màmú ṣe kò ní sọ súlù sáwò lẹ́yìn máàmù لأن سجوده يؤدي إلى الاختلاف على الإمام تقول سجود يعني تبقى لهم ما سجود ولورينه yóò padà máa túmọ̀ sí pé ń takò máàmù ni wọ́kṣìláàlì mùtàbàákìhì ajẹ́ pé tẹ̀lé mọ̀mù tó yẹ kó tẹ̀lé kò mú ṣe má wàlẹ̀ àna sọ̀háàbà tà rọ́bì yọ lọ́ánihùn àti torí pé àwọn sọ̀háàbà kọlọ̀ kó bá yọ sí wọn tára kò tàṣà hùdà al'awwala hayina nasiyahu nabi sallallahu alaihi wasallam àwọn sọ̀háàbà kọlọ̀ kó bá yọ sí wọn ìgbà àwọn náà fi tàṣáúdà àkọ́kọ́ kalẹ̀ nígbà táwọn gbígbàgbé rẹ̀ náà ló ta kà fúnra wa sẹ́yìn àwọn náà gbé jùúlẹ̀ faqamu ma'ahu àwọn náà tẹ̀lé ànábì lọ sókè bẹ́ẹ̀ náà ni walam yajlisu li tashahud àwọn náà jókòó ó tashahud mura'atan lil mutaba'ati wa 'adami al-ikhtilafi 'alayhi wọ́n fi ń sọ ìtẹ̀lé limamu ìtẹ̀lé àná Muhammad alayhi otu ó ti lọ lórí ẹlẹ́ẹ̀kẹta kò dúró fún tàṣà ọdọ àkójókòó ìwà bá mi lórí ibi ìnà ẹjọ́ lọ òun ó tẹ̀lé màmù náà ni tí wọ́n bá fẹ́ ara wa san sùúrù sáwù yẹn san sùúrù sáwù yẹn papọ̀ fàyẹ̀fàtà kan bá bọ́ fún nínú òrùn fasaha máa ìmáàmì hì ló ti gbàgbéra ó ń san ìrun padà lọ́wọ́ lòun náà wá gbàgbéra lórí àwọn àrùn tó ń san fún ara ẹ̀ kò ní sọ wípé mi ò ní sọ sùjúdù sáà ṣe bí ìrun jẹ̀mọ́ mo bá la lam yasqutu ayn sujud fa yasjudu lis-sahw ìforíkanlẹ̀ ò ní bọ́ fún kò ní jábọ́ fún yóò forí balẹ̀ fún gbàgbéra tó ṣẹlẹ̀ sí idha qada ma fatahu qabla as-salam aw tó bá san tó bọ́ fún ọ̀nà ṣáájú sálámà ní àbílẹ́yìn sálámà hasba tafsir sabik lórí àwọn àlàyé tó ti síwájú tá a ṣe misalu zalik àpẹẹrẹ eléyìí ma'amumun ìròyìn kan nasiya an yaqula subhana rabbiyal azim fi ruku' ó gbàgbéra kó sọ subhana rabbiyal azim ẹ̀sìn tó lára àwọn náà so ó gbàgbéra kó ṣe walam yafutuhu shay'un min as-salah nǹkan kan ò sì bọ́ fún nínú òun fala sujuda alayhi kò ní ìkó sẹ̀sù yóò dì sáà fàìfà àtàtì rọ́kì àtún àmọ́ tó bá ṣe pé rọ́kà kan ló bọ́ fún àwọn akisar àbí ó kọjú bẹ́ẹ̀ lọ kọ̀dọ́ ha yóò san rọ́kà tó bọ́ fún yẹn fún masajida lè sáàwí kọ́bìlà sàlám lẹ́yìn ní wàá forí balẹ̀ fún gbàgbéra màmúmùn èrò ẹ̀yìn kan ìsọ́lẹ̀ zuhùrọ̀ máa ìmáàmì ó ń kírun àìlà pẹ̀lú ìmáàmù rẹ̀ falamma qama al-imamu ila ar-rabi'ah ìgbà tí ìmáàmù dìde lọ sí rọ́kà ẹlẹ́ẹ̀kẹrin jalasa al-ma'mum ìròyìn bá jòkó dhanna minhu lábàá títí ẹ̀ lérò títí ẹ̀ anna hadhihi ar-rak'a al-akhirah èrò tí ẹ̀mí gbà inú wá ti pé kí ní ọmọ tó lọ dúó ṣe ní tó tún kírun mí falam ya'lam anna al-imama qa'imun kódà kò tẹ̀ tún wá tún mọ̀ náà pé mọ̀mù ti dúó fàyínkẹ́nà lámìí tó ṣe wínà sọ̀dá tó bá ti pín kẹkùn ò tí ìbọ́ fún òun tẹ́lẹ̀ kìí sí masbuk wọ́n jọ bẹ̀rẹ̀ wọn ni fala sujuda alayhi kò ní kíni kìí sọ̀nà yẹn fún kò sì sujudu sáà wàyínkẹ́nà qad fatatu rak'atun aw fa akthar àmọ́ tó bá ti pẹ́ tó ṣe pé rọ́kà kan ni qadaha yóò san wa ثم سجد للسهو وسلم لين يو فريبا التي تو وسلم وهذا السجود سري فوري لتاني شيء من أجل الجلوس تتوري جوكو تجوكو الذي زاده ليتون في لكم أثناء قيام الإمام إلى الرابعة لا تذكر ثم مجد لغلك سنجي طيب أين أمه واسويك تنبيه رحمه الله تعالى wọ́n ní ìtanijí kan rèé o tabayyan mimman sabaqa ana sujuda sawi taratan qabla as-salam wa taratan yakunu ba'dahu wọ́n ní nínú àlàyé tàbí ṣe síwájú ìforíbalẹ̀ ti gbàgbé nígbà míì ó lè jẹ́ sáájú ká tó sálámà ìgbà míì sì ń bẹ ó lè jẹ́ lẹ́yìn sálámà fayakunu qabla as-salam fi mawdi'ayn bàbá máa sujudu sawi sáájú sálámà àyè méjì náà láti máa rí o àyè méjì wọ́n pè é èyí méjì láti máa rí aláwọ̀l àyà àkọ́kọ́ ìzàkánà anáfin tó bá ṣe wípé látàrí àdínkù tó ṣẹlẹ̀ síyàn lórí irun ni lè hadith abdullahi bin buhainata radiyallahu anhu anna nabiyya sallallahu alaihi wasallam sajada lissawi qabla salami hina taraka at-tashahhud al-awwal wa sabaqa dhikr al-hadith bi lafzihi ẹ̀rí eléyìí ẹ̀rí abdullahi ọmọ buhaina kọlọ̀kọ́ bá yọnu sí nígbà tó lóun ṣẹun alayhi salatu wassalam ó forí balẹ̀ forí balẹ̀ ti gbàgbé ṣáájú kó tó sálámà nígbà tó gbé tàṣáúdà àkọ́kọ́ jù kalẹ̀ àdìpé àdìsí yìí àti ìsọsí ìwájú afẹ́ni ayékejì ìzàkánà àìṣákín tó bá ṣe wípé ìṣesí pé ń ṣe iyèméjì ni lam yatarajja fihi lam yatarajja kò sí tó tẹ̀sùn lọ́dọ̀ òṣìṣẹ́ lé lórí lè hadith abi sa'id al-khudri radiyallahu anhu fi man shaka fi salatihi fún hadith abu sa'id al-khudri kọ́nà kó bá yọnu sí nípa ẹni tí ó sì méjì níbi ìrun rẹ̀ tó kí fọlàmìyàdì ìṣẹ̀mùsọ́lá ẹlẹ́ṣẹ́n àmàrùbáà kò mọ́ yóò kó òun tó ti kí bóyá mẹ́ta ló ti kí nàbí forí balẹ̀ méjì lẹ́ẹ̀mejì قبل أن يسلم سيجد السلامة وسبق ذكر الحديث بلفظه wọ́n àdísì yìí náà àti sàlàyé rẹ̀ síwájú pẹ̀lú gbólóhùn rẹ̀ so ìṣesí méjèèjì yìí kọ̀bùlù mọ̀ sí kí ni ó mọ̀ wáyé wọ́n yẹ kúrò sí yóò sáà ìbára sàlàyé fi mọ̀dọ̀ àyìn wọ́n ní níbi ìforíkanlẹ̀ ìdàgbéra lẹ́yìn sálámà sáàpẹ́ sí yóò albáàdì eléyìí ni ó mọ̀ wáyé níbi ìṣesí méjì àbíláyè méjì al-awwal أي كوكو إذا كان زيادة لحديث عبد الله بن مسعود رضي الله عنه حين صلى النبي حين صلى النبي صلى الله عليه وسلم الظهر خمسا فذكروه بعد السلام فسجد سجدتين ثم سلم ولم يبين أن سجوده بعد السلام من أجل أنه لم يعلم الزيادة إلا بعده فدل على عموم الحكم وأن السجود عن زيادة يكون بعد السلام سواء علم بالزيادة قبل السلام أم بعده wọ́n ní àyà àkọ́kọ́ tó bá ṣe wípé tó ṣẹlẹ̀ síyàn lórí irun èyàn lè rùn kún ni àdísàdúlà mú mọ̀sílò dìgbé jáde fún wa wípé oúnṣẹ́ ọ̀nà àdísọ̀rọ̀ àdọ̀sọ̀lám ó kírun vóòr ní rákà márùn wọ́n wá rán ànábì létí lẹ́yìn àtó sálámàtà ànábì gbàdà wá foríkẹlẹ̀ méjì wá sálámà ànábì sì ṣe àlàyé wípé àbí ibn Mas'ud kò sàlàyé wípé ìforí kalẹ̀ tí ànábì ṣe yìí lẹ́yìn sálámà yìí ti torí wípé kó mà kó ń lérun kún ni lẹ́yìn ìrun ibn Mas'ud sọ bẹ́ẹ̀ wípé sì yìí sáàrù tí ànábì ṣe yìí ànábì ṣe ti torí pé kó mà kó ń lérun kún ni àtìgbà tó kírun tán sójà ti mọ̀ wípé òun lérun kún nígbà tí wọ́n ti tají fáwọn létí ànábì ṣe eléyìí ó já wípé general ruling ìdájọ́ gbogbogbò láàmà sí fúnrú ẹ̀ wípé ìforíkanlẹ̀ yóò máa wáyé níbi ìlérùnkún ìdá èèyàn mà ní o àbí kò mọ̀ ní wọ́n tají òun lọ fúnra rẹ̀ mọ̀ pọ̀ wọn ẹ̀ ńgbà wọ́n bá ti wá rí bẹ́ẹ̀ ìyẹn ara ìdá fúnra rẹ̀ mọ́ ní àbí fúnra rẹ̀ mọ́ ní tó bá ti tẹ́sí ìyá ọ̀ràn yẹn ni kó ṣe sùjúdù qabli sùjúdù albáàdì wọ́n ní wàmí dáàlìkì irú eléyìí náà idha sallama qabla ìtìmáàmì salati nasiyan tó bá sálàmà sáájú kó tó kírun rẹ̀ tán lẹ́n tó gbàgbé thumma dhakara lẹ́yìn padà wá náà ti fatammaha ó wá lékún sálámà níbi hadithi dúlúyàjẹ́yìn so ìlà tí sùjúdù sáwì albáàdì fi wọ́n mẹ́yẹn ó ní sálámà láyé tí ó ti yẹ ká sálámà tó dípà ẹ̀ sálámà lórí rákà méjì tí ó bá jẹ́ sóbọ̀ ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí rẹ̀ orí zúrà dáfì ló ti ṣẹlẹ̀ so sálámà tí àná bí ṣe yẹn ló ń bú ara ń ṣe bàádì torí lérò nǹkan ló ń jẹ́ naam فإنه زاد سلاما في أثناء صلاته فيسجد بعد السلام لحديث أبي هريرة رضي الله عنه حين سلم النبي صلى الله عليه وسلم في صلاة الظهر أو العصر من ركعتين فذكروه فتم صلاته وسلم ثم سجد للساوي وسلم وسبق ذكر الحديث بلحظه بعد سلاهي سواجه وإن الله عليه الصلاة والسلام حديث أبي هريرة يعني. وسلامه irun zóra ìbáṣe tókí òrìráka méjì ń padà rán ànábì létí ànábì pé irun rẹ̀ ó wá sálámà ẹnu padà wá forí kalẹ̀ fún ti gbàgbé tó ṣẹlẹ̀ ó wá sálámà àdéṣe yìí àti sọ síwájú. àsáàní ayé kejì ìdáyẹkẹ́nà àṣákín tó bá ṣe pé lórí yìí méjì ni tààrọ̀ jẹ́ àfi àdùlẹ̀ àmọ́ráyìn ìkan nínú ọ̀rọ̀ méjèèjì yìí wá tẹ̀sùn wọn lè أن النبي صلى الله عليه وسلم يدون شغلون تلك تلار بفو أمر من شك في صلاته أقص فإن تبسي مجي بنوره أن يتحرى الصواب قصى واري إيتو جوتو قصى واري إيتو جودودو ننوه ويتم عليه ثم يسلم ويسجد لينا يوى أما ينطبقوا يوقي لوري يوى سلامة لينا يوى فريكالي وقد سبق ذكر الحديث بلا وفيه so hadith tó sọ̀rọ̀ nípa ilé náà ló gbóló rẹ̀ bẹ́ ó ti síwájú wọ́n wá ní wà in ijtama'a alayhi sahawan tí gbàgbéra méjì bá wá papọ̀ sára èèyàn ẹjẹ́bẹ̀ kí kírun lọ́wọ́ ó gbàgbé nínú sàn sùjúdù tàbí san ni sùjúd alkọ́bùlì wà mọ́wọ́dé ìfẹ́ni báyàdà ayé kéjì tàbà sùjúdù sáwé rẹ̀ lẹ́yìn sálámà lásán fọ̀kọ̀dẹ̀kọ́ lẹ́lẹ̀ ọ̀làmà in táwọn afá sọ lélẹ̀ yẹ́gùlẹ̀bù ma kọ́bùlà sàlámì fàyẹ́sùjúdù kọ́bùlà kò kọ̀bùlé òun yóò fi borí ìbàdí yóò wà forí kalẹ̀ sáájú sálámà lẹ́sẹ̀ máa ń gbọ́ nìyẹn tó dáwọn fọ́ ní fíkì láti máa sọ pé kọ̀bù ní ó lágbára ju bàádì lọ bóyá náà ló sì fà á tí àwọn mọ̀sáyẹ́bù tí wọ́n lọ bí wípé gbogbo àṣírí tó bá ṣe lórí ìrun kọ̀bù ní ó fi máa tán àti sọ síwájú pé ara kò mú o hmm, ànábì ò dágbò rẹ̀ papọ̀ ó gbogbo ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sánàbì ètò ìṣẹlẹ̀ sáwọn sábà náà ṣẹlẹ̀ jámà pé ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ nínú iṣẹ́ sí yìí èyí tó yẹ kó fi sàn tánra sùjúdù sáwè ìkọ́blí ó ṣẹlẹ̀ sí èyí tó fi sàn tánra ọ̀nà tí èèyàn ń dá tí ó fi sùjúdù bá dínà ṣẹlẹ̀ sí sùjúdù kọ́blí ni ó fi gbé méjèèjì onígbà náà lè kí ó lóní kan tí àwọn àfá oníbíkì ìyẹn kọ a máa ha sórí máa kọ́ sọ wà záàdá fàjádà kọ́bólà sàlámí ẹni bá lérùn kún tó sì dúró kù yóò ṣe kí ni yóò forí balẹ̀ ṣáájú sàlámà hmm. náà ẹ̀kọ̀bìnrin ló gbọ́nà tó náà tó ń kọ̀bùlí ẹ̀kọ̀bùlí yá kọ̀wá mẹ́lbà àdíyà náà ni ó dùn sàn. okay òkè. Hmm. àbàdí ló padà sàn àbàdí ló sàn àbàdí ẹ̀yìn ló sàn tó ló ti padà wá di ẹ̀yìn ó ti sálámà ó ti kú lórí ìrùn kó lọ́wọ́ àwọn ìbàdí ló padà sàn lẹ́sẹ̀ kọ̀ọ̀bí. náà mísáàlù dáàrẹ̀ àpẹẹrẹ àpẹẹrẹ ìyẹn ṣáfsùn ìsọ́lì zuhra fàkọ́mọ̀

sáhàwó fọ́mọ̀ ìṣẹ́lẹ̀ lẹ́yìn wà sálámà kí lè léyìn náà tọ́yẹ kọ̀bùlí nìyẹn o fàádà ṣaf ẹni tàà ń sọ yìí tábà kàtà ṣáwùdà lè awwal ó gbàgbéra ó gbé tàṣádà ọkọ̀jú kalẹ̀ ó dínrùnkù àbó òdínrùnkù rọ́ máa jẹ́ sáájú sàlámà sí jẹ́ alkọ̀bílìyà

wọ̀sùjúdù bá dàtàlám ìforíkalẹ̀ rẹ̀ pé lẹ́yìn sálámà ni torípò lérùnkún fàgólìdàmà kọbùlẹ̀ sàlám ìdájọ́ tí ó lò nídájọ́ kọbùlíyá màtí wọ́n parí ọ̀rọ̀ yíwọ́n ní wallahu a'lam ọlọ́ọ̀bá ni ma ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n wá sí àdúrà táwọn náà sí ìpé wallahu as'alu an yuwaffiqana ikhwana al والعمل بهما الظاهر وباطنة في العقيدة والعبادة والمعاملة وأن يحسن العاقبة لنا جميعا إنه جواد كريم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين kọ́lọ̀kú bá kẹ́ ṣéhù wa kọ́lọ̀kú bá yá fi wọn gbogbo àwọn àfáẹ̀sìn tí wọ́n ti lọ bí wọn kọ́lọ̀kú bí èèyàn bá tún tírà àwọn àfáà mi kà lórí sùjúdù sáà tọ́lọ̀ bá ní kí èèyàn gbọ́ ilé yìí àlékún ní òmùsùn kí ni ni ó máa jẹ́ náà láfi ìdí àpín sí pàtì mẹ́ta wọ́n bá sọ pé pàtì kan lábàáṣe gbogbo rẹ̀ yóò mọ̀ súnmọ́ three hours bó láti wá rí gbọ́ so torí wípé kọ́lọ̀kú sànú wa tọ́mọ kí ogun ò bá bàbàrà mímọ̀ kó jókòó láti mọ gbáṣírótò àwọn àfáà lẹ́sìn ẹgbẹ́ bí ọmọ tí ó bí èmi àti tó bá tún rí bí èmi hmm. gbogbo àwọn aṣírótò àwọn àfáwọn yìí èèyàn máa ń ní lé ní bámbám bó ṣe ń gbìyànjú àti ní tíra àwọn olùmọ̀gbìyànjú àti ní aṣírótò wọn wọn ní Sheikh Albani ta'ala lójú ayé wọn ọmọ kí ó kàn pè wọn ní tọmọ ó yẹn wà náà wọn bí wọn pé lè sọ pé ọmọ ni torí pé kò sí dárúsù yín kan kò sí lẹ́sìn yín kan nínú ẹ̀sìn tí mi ní kí sẹ̀sì rẹ̀ lọ́wọ́ tí mo sì ń gbọ́ torí gba àwọn bàbá wọn yẹn kò sọ̀rọ̀ kan tí wọ́n sọ dànù tí wà rẹ̀kọ́dẹ̀dì àwọn ọmọ tó kó kíní síwájú wọn ni kò sí àà sọ tíra tí wọ́n fúnra wọn kọ́ o nínú àbá wọn bí léèrè aṣíntọ̀ mélòó mo ṣe níbi àkídà lóye báyìí aṣíntọ̀ mélòó mo ṣe nígbà ìbàdà ní báyìí aṣíntọ̀ mélòó mo ṣe nípa ẹlẹ́mì jẹ́rìí wàtàrí ní báyìí bàbá ní mo mọ̀ mi mọ̀ ọ́ láàrẹ̀ ní ọmọ kí omi ló jẹ́ ìjọ táwọn ń gbọ́rọ̀ yìí a sì ń yínú àwọn akẹgbẹ́ wa tó lóun ti gbọ́n tó lé ní kìíní fíṣẹ́ ti bàbá àwọn èèyàn ní kò ti mẹ́lẹ̀ lèmi ti wá gbọ́ ohun mọ̀tá ló ti gbọ́ sẹ́mọ́ rẹ̀ nípe nìkan tí wọ́n ní òtí ìbọ́ nǹkankan mẹ́lẹ̀ láwọn ti wá gbọ́ so a máa lépa pàṣẹ ń wá síra àwọn yẹn a máa download àwọn aṣèrò àwọn àbọ̀rọ̀ ti wọn ó dà kó jẹ́ kó tọ̀ ìtọ́lọ̀ ń bá ṣe nínú wọn tó ní mọ́sálásí jùmọ̀ kó tó fi lé ayé lẹ̀ tó láwọn kó tọ̀ a máa gbọ́ àwọn ẹ̀kọ́ wà ń bẹ̀ Sheikh Albani wọn ò kírun jímọ̀ fẹ́yàn kan láti jáde láyé wọ́n kírun lẹ́yìn èèyàn ni lẹ́bí sọ ọ́nà jẹ́ àwọn kan wípé nípa àwọn eh, ní mùsùlùmí ní fitness of ghana pé àgbákò orin gbígbọ́ láwọn ọmọ mọ́ṣáláṣí gàwọn fẹ́ kírun jímọ̀ àjọ kan ẹ̀dá àwọn ajókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti sọ rírè tí mi <laughs> tàbí sọ pé ọ̀rọ̀ wípé ẹ̀wọ̀n ṣe nílẹ̀ lárúbáwá ẹ̀yẹn kìíní kan wà láyé ti pọ̀jọ yín yálùsúnà lẹ yorùbá ẹ̀ gbogbo kẹlẹ̀ ń kọ̀ndẹ́mù ilẹ̀ lábáwá gan wọ́n ń ṣe alálòòfilẹ̀ lábáwá sì wà lẹ́sìn àwọn nǹkan mí bẹ tí wọ́n ṣe tó wọ́ọ̀sì gan ju wa ju wa lọ nínú ẹ̀sìn tí wọ́n jẹ́gẹ́ bí ẹ̀kọ́ lè jẹ́rìí pé wọ́n náà wá ń wò pé ah, ó ti nǹkan bọ́ sí ṣe ló ń bẹ̀rẹ̀ sí ló ń sùfẹ́ tí tó ń sorí tó ń sorí lórí pé á ah, ní yìí dùn àwọn adọ́gbọ́n tàpù ẹ̀ báyìí pé kó wo imam wọ́n tó wu àwọn báyìí ó fẹ́ jẹ́ kí n gbádùn orin tí mò ń gbàgbé àwọn tí ọ̀rá ń wo òun náà ọmọ ti dáni sọ wípé ìwọ tó bá sọ fọ́mọ ìyá rẹ̀ wípé dákẹ́ ní òjúmọ́ àkọ̀dìlà god owó náà ti ṣàṣìṣe tápì làwọn ṣe àwọn òfò sọ̀rọ̀ tápì táwọn ṣe yẹn ó wu àwọn ní ogbe ní ká lọ́dọ̀ wa ni wọ́n sì máa gbọ́ túbà mi ní òjúmọ́ àbí àbí òfẹ́ kí n gbádùn orí tí mò ń gbọ́ àwọn sì rọra ń bá táwọn lọ wọ́n kọ́ra kojú sí ìmọ̀mù làwọn sì ń gbọ́ kútúbà tí wọn so kò rí lẹ̀ pé ìmọ̀mù àdìbáyé rọ́ṣẹ̀fà ọ̀lọ́ tààlà pé wọ́n pé wọ́n ní sọ́ra sí jùmọ̀ kò rí lẹ̀ so ó rí ẹ̀gẹ́kẹ́ tó mọ̀ wọn láwọn kútúbà wọn ó rí ẹ tó máa rí àwọn kótóbà wọn bí èsì máa rí ti bàbá mi bá bàbá ọ̀fẹ́ mi àtàwọn àfáà mi so àpín òkè òjúmọ́ àrílà ń sọ ò ṣùgbọ́n kò kọ́ mọ̀ sọ́ra kù lé gbogbo àwọn ọmọ àwọn àfáà wọ̀nyí ah ogun ńlá ló jẹ́ fáwọn àbájọ́ ọmọ kí ó tàǹdọ̀ lásìkò yìí o ogun ńlá tó tẹ̀bà sí ọlọ́ọ̀hìn tó tẹ̀bà sí so ìmọ̀ gbóhùn wọn ìmọ̀ kàtírà wọn ìmọ̀ jẹ́ kí èèyàn máa rí ìyìn tí wọ́n ṣe fún ìsìlámù kan tó fi lè ayé lẹ̀ ló fi máa mọ òdo tí ń bẹ lọ́dọ̀ tí bá ń ta kò wọ́n tí ń pè wọ́n ní hungry authors sheikh alban rahim ọlọ́tọ̀ ara ní hungry author yọ́dá nìkan sọ ọmọ kan wọ́n bá ẹgbẹ́ tí ara fún lóṣìṣẹ́ ara ẹni yìí ẹni tí wọ́n bá fi ń wọ̀run ọ̀gbọ́n mọ̀ sí ń wọ̀run tó wà ń pe sheikh alban ní hungry author wọ́n lọ́dún méjì ní Islam University Medina tó tó padà sí Syria wọ́n sì ráàrí sa Islam University Medina wọ́n sì ráàrí sa ọ̀pọ̀lọpọ̀ university náà nílẹ̀ Lárúbáwá bàtókù sátà tí wọ́n filẹ̀ ayé lẹ̀ asọ́ọ̀lẹ̀ wọn ni pé gbogbo tíra tí mo kọ láyé tí n bá ti filẹ̀ ayé lẹ̀ ẹ kó gbogbo rẹ̀ ẹ lọ́ọ̀rù sí Jamiu Islamiyya gbogbo sí endowment fún ògbà sílẹ̀ kan nígbà tí wọ́n kọ láyé Sheikh Albani ògbà sílẹ̀ kan táwọn mùsùlùmí àwọn olówó náà máa fẹ́ tẹ̀síra wọn wọ́n ń tẹ̀sán gbowó ẹ̀ ni kì í sí pé wọ́n ń dowó ẹ̀ padà sọ́rọ̀ Sheikh Albania tó máa tribute ìwọ̀n Albania ni Albani kìí ṣe lábánú olódò burúkú ní bàbá fún wàrà ọkùnrin ayé di oṣù ẹ̀mọ́ nǹkankan inú ìjẹ́ká ọmọ jù rẹ̀ náà mọ̀ kẹ́kẹ́ albani àfúnwàrà lábánù yàtọ̀ sí albania lábánù ni wàrà káná ní alabani yu? tẹ́tí gbọ́ ẹlọ́kéwú kò sí kéwú lágége mọ́ alabani yù ló ní wàrà albani yù ẹni tó wá láti ìlú albania olódo lódò rabata ojú ọjà àdìgọ́ ló mọ̀ jẹ́ ajókòó sínú agboolé ní nàìjíríà ń bí nínú agboolé scholarship rẹ̀ gan kọjá nínú ilẹ̀ yorùbá sámọ̀ nílẹ̀ haúsá agége sámọ̀ ìsọkúsọ tó ń sọ yìí ó wà mọ̀ pé é èṣù kan ń bẹ nílẹ̀ yorùbá jẹ́ káwọn afáàlẹ̀ haúsá náà kan kó tì ó fẹ́ sáwọ́ nínú ìwo kankan ìpínlẹ̀ yorùbá náà ti ń bọ̀ ọ́ ní ìsìn tí wọ́n ti ń sọ pé sàpẹ̀lẹ́ wàrákùnrin yìí ó ti fẹ́ kó nú ẹ̀sìn wọ́n ti ń kó nú ẹ̀sìn sọkúsọmọ ló ń sọ yìí sọmọ pé jẹ́ ìsọkúsọ jẹ́ wọ́n tẹ̀ ní lárúbáwá sọ fáwọn ọmọ kí bàbá rẹ̀ tán ti jẹ́ professors yẹn ní kí wọ́n bọ́ tẹ̀sọkúsọ rẹ̀ sílẹ̀ lárúbáwá kó wá kó síta kò sí àfáà kan lámàáyé ìsìlámù tí wọ́n ti fètì láti pẹ̀ kéfìrí àwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ tí wọ́n mọ̀ bá wọn o wọ́n tí ń gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu so gbogbo tíra tí ìrìnbá fún wọn ń àṣìyídù sáàwù tọ́nà bá ti ń kélé yíyàn yóò máa jẹ́ kí ni foundation lè lórí subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk